وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليس أدوقف الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله سبحانه وتعالى بيدي كل ما جاء عنه gbogbo àgbáláyé كي a sọ́lá tún àwọn ọba wọn ará àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde al-qiyam lẹ́yìn náà àkíra wa púpọ̀ ní ìjókòó yìí àwa lajnatu da'wati bi akademiyyati al-badr tí mo rí bi aha aléyìn ní àwọn dáwà committee of fourteenth day academy tí a sọ̀kalẹ̀ sí ọlọ́ọ̀tọ́yìn central mosque ní agbègbè pẹ̀tẹ̀dó sílẹ̀ náà ní pẹ̀tẹ̀dó pẹ̀tẹ̀dó ok pẹ̀tẹ̀dó agbára ìjẹta àbí tọ́. So nínú òkun kejì wáyà yìí ọlọ́run bá wa ṣàlékún dáadáa mo kí gbogbo àwọn elétò lájìnà dáhàwà náà púpọ̀ lèmísìlè ha dá fàlìyà àmàlìlà àmìlú irú eléyìí náà ní gbogbo ẹni tí ó bá máa ṣe ipa afẹ́ máa ṣe gbìyànjú irú gbìyànjú tó dáa nínú eléyìí eléyìí dáa ju àti múlùdínà bí lọ tí ò lákọọ́lẹ̀ eléyìí ti dájú àtìlẹ́yìn látò lè kówó mi lọ tí ò lákọọ́lẹ̀ ìjókòó délé yìí ìjókòó pé abẹ́ dára wa ní ẹ̀kọ́ ẹni àgbè yóò ra fàánì kan sí méjì tó ń wú lọlé àwa náà dáa pé ara fàánì kan sí méjì tí a mú lọlé oríire òun amọ̀jẹ́ ti gbogbo alápapọ̀ ṣẹ́ni pélé ìdá mi ò dáa alhamdulilah ẹ ọlọ́run amọ́ta fún gbogbo wa náà ní kíláàsì iṣẹ́ sí máa ń níjàwọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́dàkùn mọ́ da ìkíláàsì wa rú àníyàn wa ọlọ́dàkùn mọ́ yí ikú òní jẹ́ o torí pé ìjọ téèyàn bá ń tirú àwọn iṣẹ́ dàgbé yìí bẹ̀ẹ̀ ti dààmú ẹ̀wù oúnjẹ níná ẹ̀wù wàhálà ẹ̀wù kóńtà ni pépà tó tó fi tẹ́ ó ti kì dáadáa ẹ̀rọ àwọn kéèyàn wá wàhálà yìí kí ìkíláàsì nìkan ó wá ba téèyàn jẹ́ tẹ́lẹ̀ látẹ̀yìn àsùbá láti kọ́kọ́ gbé aláti ìsìnmáwá ẹwà gbogbo àtà tó dé kẹni pé àánú ọlọ́run ni sòkè ẹwà ti adúrú wàhálà ń kó máa fi kìláàsì bẹ́ẹ̀ ọlọ́mọ ti wá ní àmì láti nà síbà tẹ̀sùlà náà rán àmìyà lọ́dàkùn wọn sì ní àtìyìn bẹ́ẹ̀ ìdí nìyẹn mo kí gbogbo àwọn elétò iṣẹ́ yìí àwàhálà àkọ́ wá kí àwọn ìmáàmù mọ́sálásí wá ń bìtà pè ọlọ́run tó yìn central mosque ó sì tó irú tọ́ ọlọ́run tó yìn tàbí mo kí àwọn ìmáàmù wa ń bẹ̀ ọlọ́mọta bá ń sọ wọ́n lẹ́sùn lórí gbàmù débílé ní mo wá rí bí àbúté rí wọn rí àwa ń wo ìdá àti pàdé ìjọ́ tá kọ́kọ́ pàdé ìjọ́ náà ti jókòó bímọ ló dà wá pọ̀ à ń pe dáwọ̀rọ̀ kan ní dáwọ̀rọ̀ tẹ̀sí ìmáàmù Malik àti tànàwíyà Imam Malik sẹ́mínà ọdọọdún là máa ń ṣe àmọ́ kòrónà ò dárí sí ọdún tó lọ sí ẹ àmọ́ tọdún ní à ń gbèrò rẹ̀ ọlọ́mọdé àdójà sí dáwúrà ní láti máa ń pàdé ọdọọdún là máa ń ṣe tí ọlọ́run wá kan kádàrá ó fẹ́ fanú rẹ̀ bí mi lò pé ká wà ní àwọn elétò fún dáwúrọ̀ náà bó jẹ́ sí pé dáwúrọ̀ ìmọ̀ ń tẹ̀yẹ̀ púpọ̀ ìwà mọ̀ tẹ́yìn ti tẹ̀yìn nínú dáwúrọ̀ alhamdulillah torí <laughs> torí dáwọ́dọ̀ eh, ojúmọ́ ń lé bẹ́ẹ̀ ah, báyìí wọ́n wá ẹlòmíràn gbogbo àbá ìdí aburú báyìí wọ́n mọ̀ pé ibi ọ̀fẹ́ mi dínú pé ìwọ sábà gba wọ́n gba nọ́ńsẹ́ǹsì eh, gbogbo apáta pẹlẹmọta àtàwọn ẹlẹ́sùn lórí inú mi wá dùn ìjókòó kejì tá a tún wá pàdé kí la tún wá pàdé lórí ojoojọ́rọ̀ mi mọ̀ náà fọlọ́dà kò má má má tèmọ̀ lé wọ́ wá àti ní àtẹ̀yìn àti gbogbo àwa tá àjọ ń dààmú lórí mímọ̀ nínú àwọn ahlu sunnah wal jamaa'ah ọlọ́dàkùn má fi ìmọ̀ má fi sì wọ́ wa o ìmọ̀ tí ó wá ti wá láǹfààní kọ́lọ̀ mọ́tà fún wa wala taj'al ma 'alimna 'alayna wa bala olùwà níta bá wá mọ̀ náà mọ́tò jẹ́ àdánwò fún wa wọ́n wá bí tí wọ́n ọlọ́run bá wa san ilé sanwó ọlọ́run ti gba lẹ́sìn lọ́wọ́ sí iná yóò bá wa fún ilé kíláàsì táwa náà ti ń tọrọ kíláàsì fún ara wa. tọ́pìkì wa ní ìjòkó yìí wọ́n ní Ramadan fursatun qad la ta'ud Ramadan fursatun qad la ta'ud a ní oṣù Ramadan an opportunity which may not return Ramadan an opportunity which may not return wọ́n ní táǹkì ní Ramadan opportunity ni o èèmọ́ bá di túfúrú sọ Yorùbá àǹfààní kan ni àǹfààní oríire kan ni ò kọ́dìlá tẹ̀rù àǹfààní oríire tó wá jẹun ó ṣe é ṣe kó mọ́ padà wá báyà pé ẹyọ̀ kan tẹ́yìn òsì láyé èèyàn náà ló kù míyàn bá wá rí tọ́pìkì ohun ẹ mọ̀ pé àwọn àfáà ní bẹ lábẹ́rẹ̀ àwọn àfáà àwọn náà ń bẹ lábẹ́rẹ̀ torí pé nǹkan kìí bẹ́ẹ̀ nǹkan kìí bẹ́ẹ̀ Eh, wàláhì làbíb oṣù rọmọdọ́nù tàrí tí ń bọ̀ lọ́nà wàláhì fòrùsọ̀tọ́n kọ̀dínà àtẹ̀rọ opportunity ní fún gbogbo wa alìmọ́rí ní ìmọ̀ o kódà bó wá rí pé tọ́pìkì yìí wá ní ìyíká tó wá jẹ́ kí nǹkan tó yí wa lábẹ́ tẹ́rí alìmọ́rí ní ìmọ̀ o rọ̀jáwù lá o a ní rọ̀jáwù ní o akàntàn náà ní o torí kò tí ì tó aṣọ èmi àti èyí tí ń bọ̀ tó kọjọ́ mẹ́sàn-án mẹ́wàá yìí náà ó lè má bẹ́ẹ̀ ni àfihàn láyé ni yóò máa jẹ́ twenty kí lè ní jẹ́ twenty two kọ́ àbíkọ́ lè ní yóò máa jẹ́ báwọn tọ́ ọjọ́ tó kù yìí ó lè má bẹ́ẹ̀ ni àfihàn ìdí nìyẹn láti gbọ́dọ̀ múra wa dáadáa pé tọ́lọ̀ bá kádàrá pẹ́nu ọjọ́ mẹ́jọ méje tó kù yìí èmi àti yín wá lo ayé débẹ̀ rọmọgọ́ọ̀nù padà wá bá wa láyé opportunity kan ló bá wa wọn opportunity nìkìrí kọdìlá tẹ̀rù ó lè mọ́ wà mọ́ àtiwà tí dá wọn ṣe wà bẹ́ bá kọ́kọ́ fi fúnra wa ni pé èyí tí ń bọ̀ yìí kéde àdíyàn orí ní ìrí pé bóyá òpin tá a fẹ́ ṣeré káàrí rí ìdí ni òpin tá a fẹ́ ṣeré tá a bá wá rí ní rí pé bó yóò pin tá a fẹ́ ṣe láyé ní rọ̀mọ̀dọ́nù tó ń bọ̀ wáyìí a wá wo sàásùn pé bó o là á ṣe wá wà lìjẹ́ náà látara rọ̀mọ̀dọ́nù ọlọ́run fẹ́ràn ọmọ ànábì adamu ó tún wá fẹ́ràn àwa àlèkúnmọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìdí ni pé <clears throat> gbogbo ohun tó lè jẹ́ kára lìjẹ́ náà táìjẹ́ náà fi lè rọrùn tọ́lọ̀ wà lágbègbè ẹlẹ́ lẹ́yìn bá anábíwá Muhammad sọ kìíní kan ó ní kullu ummati yadkhuluna al-jannata illa man aba kò sí tá ànábì wò kọjá pé àá ládùúró sí mẹ́lẹ̀ yìí gbogbo àlùmọ̀ tèmi ò ní wà lùjẹ́ náà illa man tó bá kàn wó rẹ̀ pé ẹ̀wọ́ èmi ò wà lùjẹ́ tèmi náà mo fẹ́ wọ̀ ọlọ́dàkùn mọ́ tèmi àti ibẹ̀ àwọn sàábé náà wá wo ládúrú àlùjẹ́ náà tá nàbí mọ́ ròyìn yìí tí àwà rẹ̀ nìkan tí yóò wá tó kóhùn òwà àlùjẹ́ náà kí lọ ọmọ ìyá àbẹ̀yà Rasulullah ọdí ànábì tá lẹ́ni tí ó wà lóhùn òwà àlùjẹ́ ànábì ní ẹni náà wà ànábì lẹ́ni ó ní pé man ata'ani dakhala al-jannah wa man asani faqad aba ẹni tó ṣe pé ńgbà ń bá dọ́rọ̀ lẹ̀ tí mo gbé lánàá lẹ̀ tí mo tọ́ka yín kẹ́ ẹ sí báyìí tí mo sọ fún yín pé ẹ̀rìn báyìí òun náà èyí tí mo wá tọ́ka tí mo nawọ́ sí ibẹ̀ ní wá ń tọ́ anábìnrin yóò wà lẹ́jọ́ náà mọ̀nàgà yìí àmẹ́ni tó ṣe pé ńgbà mo tọ́ka tí mo nawọ́ ó wá mọ̀ mọ̀ sílẹ̀ pé èmi ò ṣe yìí o anábìnrin tó fakọ́ di àbà èyí ò ló yarí bóun wà lẹ́jọ́ náà ọlọ́dà fún mọ́sílẹ̀ àti nínú ìbáyìí. tẹ́wárà wọn tá ànábì wá tọ́ka wa tó ṣe pé bàbá ilé tẹ̀lé lórí àwọn àlùjẹ́ náà ọ̀kan nú ẹ̀ ni àwọn oríire tọ́lọ̀ wa máa mọ́ sùúrùjọ kó wá parí ẹ̀sìn oṣù rọ̀mọ́dán àwọn opportunity ńlá tí ebi àwọn opportunity yẹn ẹni tọ́lọ̀ bá ní kó rí ṣe àìmáwá àlùjẹ́ náà rẹ̀ àti kọ́nọ́mọ́ ni ipe rọmọdọ́nù bọ́ láyé ọ wá rádì jẹ́ náà wọ̀ wà láyé wọ́n lọ́dírà rẹ̀ olóbẹ́ tí ó bá ti jẹ́ òpin àlùkìyàmọ̀ tá a bá ń bá mùsùlùmí kan nínú náà ó náà ní gbogbo rẹ̀ ìwọ lọ fara rẹ̀ nígbà náà lọ́wọ́ torí ìjọlọ́run làálẹ̀ fẹ́tà nẹ́bí náà ti làálẹ̀ kò yẹ kí mùsùlùmí ó wọ náà àmùsùlùmí ó sì wọ náà ládùrú dání ó ṣẹlẹ̀ náà nínú oṣù rọmọdọ́nù àmọ́ mùsùlùmí ó padà wọná tí ó fà á ni pé gbogbo tá a lálẹ́ yẹn ni pé a ṣe gbogbo ẹ̀ náà ní ìsìn ẹlòmíì ló tún wá gbọ́ títí ẹnu àbáwọn ó dùn kódà ọmọ wa àti ṣe tí ó sáfà ní yóò dúbà lọ yóò wá kọ gbogbo tá a lọ́bi sọ ni yóò ta gbogbo ẹ̀ wà ní láti jẹ́ nínà náà wọ̀ pé a máa sọ ọ náà ni àwọn tí ó mú wa sórí nínú Ramadan ẹlọ́dàkùn kì í ṣe sọ̀rọ̀ ọlọ́ọ̀bí ìtànàbí ọ̀rọ̀ fẹ́nu àbó oníwàásù ní kọ̀kọ́ kàgbákò rẹ̀ ọlọ́dàkùnmọ́jà sọ fẹ́nu lóko yìí ọlọ́ọ̀yà wa yà fẹ́nu pé fẹ́nu jìnà sí wa gbogbo kálukú náà tí wàá máa gbọ́ wa ọlọ́run nílẹ̀ yìí ló sì wá gbọ́ ọ̀làlùkọ́ àlùkẹ́rì rọ̀mọ̀bọ́ fòrùsọ́tún ọ̀dìlá àtẹ̀rù ẹjẹ́ ń gbàgbé ìwọlé kálí mọ̀túmọ̀ tọ́pìkì táwọn àtàlẹ́ fún wa níjọ́ kan anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó wọnú mọ́sálásí wá báyìí ìgbó wá dé ó wá fẹ́ gun mímbà nínú súnà ni pé mímbà yìí ìmáàmù ó máa lò ó gbọ́dọ̀ ní stẹ́ẹ̀pù mẹ́ta súnà nàbẹ̀yìí bí mímbà rí ànábì náà ìṣeré ni tọ́ ànábì wa wọnú mọ́sálásí ìgbà tí ó mọ gun àwọn tẹ́ẹ̀sì yìí ó gbẹ́sẹ̀ lé tẹ́ẹ̀pù alákọ̀ọ́kọ́ ànábì bá ní àmín ó gbẹ́sẹ̀ lé ẹlẹ́ẹ̀kejì ànábì tó sọ pé àmín odi mélòó bá jọmọ́ odi méjì ó tún gbẹ́sẹ̀ lé sẹ́ẹ̀pù ẹlẹ́ẹ̀kẹta ànábì tún sọ pé àmín ìwájú rí nípa lọ. ìyẹn ló wá kọlù àdẹ́sí àwọn sọ̀hábà ànábì ò tẹ̀tẹ̀ máa fún mímbà lójú wa tèmi tó yàtọ̀ yìí tèmi kan ti tẹ̀lé àwọn sì fẹ́ mọ tó ṣẹlẹ̀ wọ́n bá sọ máa nàbí wọ́n wá àpòròjì àdáyé bí akọ́rọ́mọ kó mọ́ lọ ẹ̀ tẹ̀tẹ̀ mọ́ gun mímbà lójú wa a sì mọ bẹ́ẹ̀ bá gun amọ́ bí kí lọ. àmọ́ yìí jẹ́ gùn lénìí ẹ̀ ń tàbí lẹ́ẹ̀mẹ́ta ìwọ ló dé kí ló ṣẹlẹ̀ anabi ní sallallahu alaihi wasallam ó ní bá a ti ń bini náà nù ó ní kété tí mo fẹ́ gun bí bàárẹ ní jìbìrìlù ní bá ń sọ̀rọ̀ sí mi náà ní bá ń gbọ́ o wá wí àwọn gbólóhùn mẹ́ta kan o ní gbólóhùn mẹ́ta ìdààmú wa ní a òdodo làwọn gbólóhùn mùsàmì lè lórí ìkànnú àwọn gbólóhùn ọ̀hún olówó kan wá jókòó yìí ọ̀nà làwà sọ kí ni gbólóhùn náà ó ní Jibrilu ní ọ̀rọ̀ gbọmọ àrùn yọ ọ̀rẹ́ nìkan ó ti ta fẹ́ nìkan ó ti bọ́ fẹ́ nìkan tí ò lè he mọ́ ó ti tán fẹ́ nìkan tí ò lè jẹ́ èèyàn mọ́ tí ò lè róore gbà mọ́ àtàlẹ́ ní ọ̀hún Jibrilu ànábì ló wá dáhùn pé ẹni tó sùn rọmọdọ́ọ̀nù sì bá láyé tó lo oṣù rọmọdọ́ọ̀nù ó wá lo rọmọdọ́ọ̀nù ọjọ́ kìíní rẹ̀ ọjọ́ kejì ọjọ́ kẹta rọmọdọ́ọ̀nù fi ń dá sí méjì rọmọdọ́ọ̀nù fi ń gbógun ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn rọmọdọ́ọ̀nù náà ó tún wá lò yíhun náà ànábì ní ìbìrìlù wá sọ pé ó parí odidi oṣù rọmọdọ́ọ̀nù tán kò wá ara foríṣẹ́ ọlọ́run ah O ti tọ́ fún ẹni bẹ́ẹ̀ anábì ni mo ní àmì ó mọ̀ tọ́ fún tẹni náà ti ta anábì ni mo ní àmì ó mọ̀ ta fún tẹni náà ti pokúlùmùsù anábì ni mo ní àmì ó mọ̀ pokúlùmùsù fún jọmọ́ ẹ̀lákun tọ́pìkì tọ́wà fún wa yìí ó wá rí bẹ́ Ramadan an opportunity which may not return

oríwá wá rẹ̀ èyí olúwa o nígbọ̀ yìí dákùn oríire rẹ̀ jẹ́ sí o rẹ̀ jọmọ́ eh, a sì wàhálà ní èyí tún wá sí wàhálà a sì parada a ń jẹ́ wá àti àpèjúwe kan bẹ àwọn ará àdúgbò tí wà lè ní mọ́ bí ti wà àdúgbò ní wà tó ti sàárà aládùúgbò yìí náà ká mọ̀ pé àgbà ká wá sàgbára àti sàárà àpèjúwe àpèjúwe yẹn ni pé rọ̀mọ̀dọ́rọ̀ ó dà gẹ́gẹ́ bí ilé ńlá kan àwọn bàbá tó ń fa tẹ̀sùbáyì mo fẹ́ kàn gbọ́ mi dáadáa o ẹ máa gbọ́ tí mo fẹ́ mú wa yìí bí rọ̀mọ̀dọ́rọ̀ ti rí rèé o rọmọdọ́ọ̀nù dà gẹ́gẹ́ bí ilé ńláńlá kan ilé ńláńlá yìí ó wá ní oríṣiríṣi yàrá yàrá kọ̀ọ̀kan rẹ̀ bẹ́ẹ̀ tó gbogbo mọ́sálásí wa yìí èyí mọ́sálásí ó tóbi àbí ó tóbi ó bẹ́ẹ̀ tó gbogbo mọ́sálásí wa yìí ṣé wàá rí irú yàrá ta ló tó mọ́sálásí àjẹbá ilé wọnú ẹ̀ sẹ́yìn mọ́ dọ́là tó lágbára jù tán tán pírẹ́sì tó wọ́n jù ẹ mọ̀ pa dọ́là àkéwúlẹ̀ yìí náà síra rẹ̀ wọ́n ká síra rẹ̀ náà wọ́n pa ààrẹ ni wọ́n pa dọ́là yà àwọn alájọ wa lè mọ̀ ẹ dákun dọ́là nóòtì dọ́là gé náírà ti wa one thousand nóòtì ló háìtì èwo náà píríǹtì ń dọ́là tó háìtì àwọn alájọ wa náà láwọn àwọn tó bá ń bẹ́gbẹ́ ìgbò ní ọmọ yìí ten thousand notes àbí náà hundred notes àpòlẹ́sẹ̀rẹ̀ wọ́n ní ìdójú wa mọ̀ ẹ wá jẹ́ amú ó wà ó àbí òsì o àwa fẹ́ mú un tí ó lágbára pé ká wá rí nóòtì ten thousand notes fúnra bìí kí èmi náà nìkan yàn dọ́là fọ́mu ní o ṣe wà pé one thousand notes tó háì ju nàìjíríà rẹ̀ ká wá ní bí wọ́n ti kọ one thousand sówó yìí ká wá ní ten thousand dollars òun wá bó dání yìí ṣe wà pé one dollar lásán èlò la pè ní ìdílówó nàìjíríà fọ́ kí náà pé ẹjá mọ̀ pé four hundred naira káfí tó kéré tẹ́ pé four something ni ẹwà jẹ́ mọ̀ pé four hundred naira ẹjá kò four hundred naira times ten thousand lónìí four hundred thousand naira bí ah four million four four sí wọ four million four hundred thousand eh, four million wow ẹni pé ìyóò lágbára ẹni lẹ́ẹ̀mọ́ ń pa dọ́là káwa ní tá a mú dání nǹkan mílíọ̀nù ní pépà kan wọ́ọ̀sì là ń sọ o káwa kó pépà yìí ẹ dákun ẹ yọ ọkàn yìí nìsín ní bá dùn mọ́sálásí yóò parí wọn bẹ́ẹ̀ àbí òní parí wọn bẹ́ẹ̀ káwa kóru ẹ̀ kó wa kú kẹ́kẹ́ nínú mọ́sálásí ẹ gbọ́ bàbá wa tó ń fa tẹ̀síwájú gbáwé o gbogbo nínú wa kún fún owó báwọn ẹwà wo èlò ẹgbẹ́ yóò fún lulu mọ́sálásí wa yìí kìí jẹgbẹ́ one billion torí tí nóòtì kan bá ti lè wọ́ọ̀dì four million naira èyí tí ó fún lulu mọ́sálásí yìí trillion láàmọ́ wa tọ̀ nínú yàrá tí wọ́n ń bẹ ní wọn gbà wọn owó kan ló wá kún bẹ̀ báwọn dọ́là wà nìyí one thousand tiwa tó dá ara ìlú yìí olókùnú one thousand tá a bá lóòdù tá a tò sí níyà yín náà tí ó kún gbogbo mọ́sálásí yìí ẹran pé kìí kékeré bí yóò bá tiẹ̀ wọ tírílíọ̀nù ó gbọ́dọ̀ wọ bílíọ̀nù owó tiwa náà yóò wọ́ sí tó bá wọn àbí àwa náà dúpẹ́ bọ́lá nàìjíríà tiwa ò bàjẹ́ tán. tọ́ a tún wọnú yàrá mi raw gold a wọnú yàrá mi gold tí wọ́n ti fi ṣe nẹ́kìchèni ni àbí áńkèni ni àbí ẹ́rìngì ni òlàbánú ẹ̀ tẹ́gbogbo tá ń báyìí ọmọ nìyàn lé ayé yìí tó bá ní kan péré nú ẹ̀ tí ó níhùn ayé dáa fún àbáyé ò dáa fún béèyàn bá kàn ní owó pé one thousand tó kúnnu bí ta wà yìí nìkan à nínú ayé yìí wọ́n jọ mọ fọwọ́ lálẹ́ kódà ó lè mọ̀ọ́mọ̀ kó náà dẹ̀ sí fídíò pé Tinubu jẹ́ kórìí ẹ̀mọ̀ pé ìjíṣẹ́ ń gún ni pé àá ọwọ́ tààzọ́ ní òfin tí mo nínú bẹ̀rọ tó bá ti hálẹ́ dógún àà èmi náà ní ṣẹgbẹ́ ìwé mi yóò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ nìdí ìyàwó jẹ yóò jòlúwà rẹ̀ lẹ́yìn àánú kan péré gbé kọ́kọ́rọ́ ọgbà yìí lé yín lọ́wọ́ pé ẹgbàá ọgbà tí gbogbo orú nǹkan àlùmọ́nì yìí bẹ́ẹ̀ afẹ́ fún yín láǹfààní kẹ́ ẹ mọ́ lónú bẹ̀ fódìdí oṣù kan ìkòdìdí ọjọ́ mélòó oṣù kan oṣù kan inú bẹ̀lẹ́ wà ẹ̀ ní jáde ẹ̀ ní jẹ́ kí ni jẹ́wọ́n ẹ̀ ní bọ́ta kú ònú ẹ̀ amóṣù kan gbogbo ń tẹ́ bá lè kú gbogbo bí jẹ́ ẹ bá sì lè kó o sí ẹgbẹ́ ti méjì gbogbo jẹ́ ẹ bá lè kó nínú dọ́là tàwíhun nínú náírà tàwíhun nínú ríyálì nínú góòlì nínú sílvà nínú àlúlù gbogbo jẹ́ ẹ bá lè kó láàrin oṣù kan àti gbogbo orú jẹ́ bá lè fi kó kódà kí àbá tún wá bèèrè pé ah, tí n bá gbé àpò wá kọ́ á ah, ẹgbẹ́ wá Ah, káníkà gbogbo wa nǹkan ẹgbẹ́ gbé bọ́ àyẹ́ta gbogbo tó bá láti lè kókó jù gan kájú ní irú bọ́ọ̀sì dáhùn wá bí wá gbé mi lẹ́ẹ̀kan ẹ̀bẹ́ láláhùn ṣé irú ẹ̀rí ẹ bá lè máa gbé wọ́n ah, kí ẹ̀dùn wa ní kí a lè gbó níbi túrọ́ọ̀kì wa ẹ máa gbé àní gbogbo tó bá ta lè kó àmọ́ oṣù kan péré mi lọ́ọ́lọ́nú ẹ̀ o oṣù kan tó bá lè fi wọ ọbẹ̀ ó ṣeé ṣe kọ́ mọ́ wọ ẹ̀ bàbá kílẹ̀ sí ẹ̀yin gbogbo ẹgbẹ̀ dáhùn bóòlẹ̀ ti palẹ̀ mọ́ta ẹ nísìn ká nínú oṣù tí ń bọ̀ lẹ́ wọ bẹ̀ kílẹ̀ wàá ṣe pé kọjọ́ mẹ́jọ lẹ́ lọ wọ mi tẹ́ fẹ́ wọ̀ jẹ́mọ́ <laughs> jẹ́mọ́ tó ṣe wọ́n ẹ̀wọ́n tó ṣe wọ́n wọ́n wà ní ìdílé tẹ́jú wọ́n gbogbo pé àà ìwà fara mi ní ayé o àà ah. ẹjọ́ ta sọ òbí kan wá ní àwọn ní mọ̀lẹ́bí ẹnìkan náà lọ́bẹ̀ ó wá lọ jáde kò wá ní kankan wá ẹnìkan ní àà àà ni ó kọ́ rẹ̀ kó ẹbí mi <laughs> ọlọ́mọdé àtàánú wa bá fẹ́ múra kalẹ̀ láti lọ rú àyè láti lọ rí kó nǹkan ṣé owó èlùbọ́ àtòwò rẹ̀ sì lẹ́mọ̀ wá ẹ̀ta mọ̀ jẹun mẹ́ ṣé yìí lẹ́mọ̀ múra kalẹ̀ dè bàbá mo fẹ́ kán mọ jámi lóhùn o ṣe bẹ́ẹ̀ ni mo owó rẹ̀ ti àtàmọ̀là kọ́ ẹ láwọn kílẹ̀ yóò mọ̀ múra kalẹ̀ yóò rẹ̀ ti múra ìgbẹ́jẹ́ ti kó kan tí jazakallahu khairan bágbára yín bá kákẹ́ lọ ọ̀rọ̀ kágbára yín kakọ̀ ẹ jẹ gbèsè lọ rèé rèé ti tirẹ́là lọ́dọ̀ Dangote kọ̀ǹtẹ́nà lọ́dọ̀ Dangote ti máa kó gbogbo ẹ̀bọ̀ Dangote ẹ̀sọ̀rọ̀ kan yóò balẹ̀ pé àkẹta mọ̀ jáde gbogbo ẹgbẹ́ra tí Dangote ò bá sọ́ra rẹ̀ pa rẹ̀ wàláhì wàtàlá oṣù lágbára ju tàbí oṣù ó kí ni jàmọ́ ó ní agbára ju wá àpèjúwe ìdààmú wáyé so preparation tó yẹ ká mọ́ wá ṣe ni pé kárí rọ̀mọ̀dọ́ọ̀nù ní fúrúsọ tó ń kọ̀dí láti ọ̀hún kárí ní an opportunity which may not return kárí gẹ́gẹ́ bí opportunity tó ṣe pé ó ṣe é ṣe ká mọ́ rí rú mọ́ opportunity tó ṣe pé kí ni ó ṣeé ṣe ká mọ́ ìlú ẹ̀ mọ́ torí ta bẹ́ẹ̀ lọ kó nú ẹ̀ pọ̀ bùháyà ọlọ́run èmi àti ọlọ́run mọ́ṣá àjárí nǹkan kó nú Ramadan oríire nú Ramadan ọlọ́run mọ́ṣá àjárí ti dáadáa tí Ramadan mú wá ọlọ́run mọ́ṣá àjò tẹ̀ wá lọ́wọ́ àkọ́kọ́ ni pé Ramadan dáhùn wòye oríire tó mú wá ó pọ̀ púpọ̀ ó pọ̀ kọjá tí a máa fi ẹnu lásán sọ nínú àwọn oríire tí Ramadan mú wa tán bá bí èmi àti nísìn pé a fẹ́ wà lìjẹ́nà àbá wà lìjẹ́nà kí ni yóò jẹ́ tiwa èrò táǹkì torí kí la ní kí káti mọ́ wọná káti lè wọ àwọn àti dúpẹ́ fọ́lọ̀ pé àwọn èdè rábì áfúlà àdàwíyà táwọn oṣù bí mọ́ ń parọ́ mọ́ tọ́lọ́ ní ohun òsìn lọ́wọ́ ọba láàlè jáde sínú wà láàlè náà ohun òsìn náà torí àlè jẹ́nà tó ní tó bá wù ọlọ́run kójú òun sí nítorí ó kàn jẹ́ sí náà nígbà lẹ́yìn òun nífẹ̀ẹ́ ọlọ́run dé ògógó òpùrọ́ a máa ń sin lọ́run ní

ìyìn sí torí kí ni wọ́n wọ́ná ṣe wá ráàlì jẹ́nà táàwá yìí àti náta aláàfẹ́ wọ̀ yìí hadithi kan bẹ́ẹ̀ lọ sahih bukhari àti muslim hadithi wà bá wa abu huraira radiyallahu ta'ala anhu abu huraira ló gbẹgbà wọ́rọ̀ náà wọ́n dà nàbì sọ pé ìdá jaa ramadan la ilaha illallah ṣáàrù ramadan fursatun qad la ta'ud opportunity ta lè mọ́ ní mọ́ni ramadan ó láàrínlẹ́bì ní idha jaa ramadan pé tí ramadan bá ilé ti wọlé futihat abwabul jannah ó láàrínlẹ́bì ní wọ́n wá sí àwọn lẹ̀kùn àlìjọ́nà lẹ́ futihat àbẹ̀wà àbòlìjáìnà àwọn ilẹ̀kùn ní ọgbà àlìjẹ́nà wọ́n wà sí gbogbo ẹ̀ kalẹ̀ wàgúnlẹ̀kọ́t àbíwábí nìrán níbi kan wàgúnlẹ̀kọ́t àbíwábú àná pípé àwọn ilẹ̀kùn lé náà wọ́n wà gbogbo bí tó wọnú ilé náà wọ́n wá sí pa ṣe mọ̀ túbọ̀ rẹ̀ ẹ gbogbo aná lásán mọ̀ pé tó nígbà tí àwọn tá a máa ń fi tán mọ́ fọpọlọ lásán takò hadith àwọn kan ní wọ́n gbọ́ hadith yóò ní ara tá à ń sọ nìyẹn àwọn hadith tán máa ń gbà wá tó takò lásán yìí ìgbà tó sọ pé nínú Ramadan wọ́n ṣílẹ̀kùn alìjánà kalẹ̀ ṣé èèyàn lè wà alìjánà kó tó rí jọ́ gbé dàlùkìyàmọ̀ ní alọ́ọ̀tì lásán yìí

wọ́n ń tilẹ̀kùn àlùjánnà lẹ̀ wọ́n ń tilẹ̀kùn lé iná ìtumọ̀ rẹ̀ ni pé àwọn nǹkan tí ó máa ń èèyàn wọná àwọn in tó lè jẹ́ sábà bí iná fáwọn èèyàn tó lúwa rẹ̀ ó fi wá dọmọ náà àmìjẹ́ rí ṣe ẹ tilẹ̀kùn àlùjánnà kalẹ̀ ẹ wà àlùjánnà atẹ́gbà àlùjánnà kó máa fẹ́ kí sí àlùjànnà náà lè máa wú àwọn èèyàn ṣe ẹwájú abọ́ sí reality lóòótọ́ ẹ̀hànnà tó bá yẹ ẹ̀hànnà jù nú àwọn èèyàn bí rọ́mọ̀dọ́rùn bá dé kí náà wọ́n bí yóò jẹ́ ní ọlọ́run ọ̀rọ̀ ẹnu rẹ̀ yóò dọ̀rọ̀ ọmọ àlùjànnà eré àṣẹ rẹ̀ yóò dì ní ọmọ àlùjànnà àwọn ọlọ́bì ètà náà kí ló fà á ó ní pé bá a ti ṣe oṣù rọ̀mọ̀dọ́rùn nìyẹn jàmáà mùsùlùmí ọlọ́ọ̀kú mọ́tò àfún alágbọ̀yé ọ̀rọ̀ yìí wọ́n tilẹ̀kùn àlìjánná lẹ̀ wọ́n sì tilẹ̀kùn bójọ́mọ́ wọ́n tilẹ̀kùn náà lẹ́yìn náà wà tún fi dá ti ṣayá sí wọ́n takò bẹ̀rù náà a ni wọ́n tún wá dé àwọn ọmọ èsì wọ́n dè wọ́n ṣẹ́gẹ́dẹ́gẹ́ ìkan bá ní ẹni wọ́n dè wọ́n ṣẹ́gẹ́dẹ́gẹ́ táwọn èèyàn máa ṣe jìnnà nínú Ramadan ni wọ́n sì dè wọ́n jẹ́gẹ́jẹ́gẹ́ lóòótọ́ àmọ́ àwọn àṣẹ́kùbọ̀ àtàwọn nẹ́tíwọ̀kì tíṣe ìtọ́ọ̀nù tó ti lé ìkalẹ̀ yóò yìí máa ṣe kí lò jẹ́mọ́ yóò yìí máa jà àmọ́ kò sí bí rọ̀mọ̀dọ́ọ̀nù bá dé gbogbo aburú ayé yóò kọ́kọ́ ṣe kí lò jẹ́mọ́ yóò kọ́kọ́ wálẹ̀ jama'a ẹ̀dàkùn irú opportunity yìí wá dé wọ́n wá tilẹ̀kùn àdìjẹ́ náà mú kalẹ̀ fún wa wọ́n wá ń tilẹ̀kùn ilé iná ó wá yẹ ká wá múra àbí kò yẹ ká múra. èyí tó kù ni pé ilé iná tí wọ́n sì yí káwa náà má wulẹ̀ máa lọ rèé ṣiṣẹ́ náà mọ̀. àmẹ́ni tọ́lọ̀ ti kọ iná nìmọ̀ parí báyẹ̀ tí kí wọ́n ti tilẹ̀ fún náà tàbí ọmọ èṣù mọ́lẹ̀ pé káwọn ṣàyàtọ̀ ìlú mọ́ jíjẹ mọ́ ẹni a bá ti korí ibú mọ́ òun ó tún wá máa lọ rèé milẹ̀ fún nígbé àdínmọ́fẹ́ wọná ẹ̀rẹ́ lò ní inú oṣù Ramadan gbogbo agbúrú ayé pátá àsìkò àwọn yìí àwọn afagídí ẹ̀yìn náà dùn wọn bá wọn agídí ọkàn ọlọ́dà anabuwa muhammad sallallahu alaihi wa sallam nínú hadith bí anabi ni inda kulli fitrin a ní gbogbo ọjọ́ tá a bá ti gbà àwẹ̀ báyìí bá a bá ti wá ń sínú lọ́wọ́ àwọn ẹnìkan ìdájọ́ ọ̀pọ̀ ọmọ náà ni wọ́n ti ń bẹ lórí wọn ẹnu pé rọ́mọ̀gọ́rùn dé wọ́n gbá wọ́n wá sínú ọlọ́run ti mọ̀ ní ìwọ abọ́kùn ìjọmọ náà kù lọ́rùn rẹ̀ ìwọ náà abọ́kùn ìjọmọ náà kù lọ́rùn rẹ àwọn táwọn yìí kìí èèyàn kan gbogbo ayé o ọgọ́rùn èèyàn gbogbo ayé o èèyàn mélòó ni yóò yìí ọlọ́run kálá bá ti ń bẹnu ọmọ náà dákùn mọ́ta túkù ọ̀rùnkù túkù okùn ọmọ náà mọ́ta túkù lọ́rùn wa ọ̀kanu ní gbogbo àsìkò bákan náà nínú hadithi mi ànábùwà muhammad sallallahu alaihi wasallam ó ní inna lillahi tabaraka wa ta'ala utaqaa fi kulli yawmin wa layla ó ní gbogbo inú oṣù rọmọdọ́nù ọ̀sán rọmọdọ́nù ọlọ́run ó máa túnkún ìjọmọ náà kúrò àwọn ẹnìkan alẹ́ rọmọdọ́nù yóò máa tú okùn ìjọmọ náà ní ọrùn àwọn ẹnìkan li gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan gbogbo kí láti gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan ó jọ́kùnrin o ó jóbìnrin o ní gbogbo ọ̀sán àti ní gbogbo alẹ́ àǹfààní kan wà fún gbogbo wọn nínú Ramadan àǹfààní pé èyí tó ọba ilé tọrọ ń gbà náà wí bẹ́ẹ̀ ni ó sì ti jẹ́ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ ó ti jẹ́ kí nù jàmá ṣe é pé opportunity ta lè mọ́ ni mọ́ ni ti wà yí ní ìsìnmọ́ bá ṣàdúrà látàárọ̀ dálẹ́ ó lè mọ́ sí bíbẹ̀ jẹ́ bẹ̀rẹ̀ lọ́yìn ọlọ́run ó gbà ó àmàdìbí sí nǹkan míì fún ọ àmọ́kálọ́sàn ni ó wá lè ṣe é ṣe kí wọ́n fọkàn sí kébóyá aago méjìlá ọlọ́run bá fẹ́ ṣe fún ọ kọ́lọ́run gbé e sí ìrọ̀lẹ́ àmọ́ ó ní in a day àdúrà kan bẹ tó ọba ṣe àgbà lákan náà lálẹ́ kásùbà òtótó àdúrà tó ọba ṣe àgbà jàmáà

ọ̀sán rọ̀mọ̀dọ́nù àdúà wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ pé kan sàdúà àti gbà àṣẹ rẹ̀ ti bẹ́ ojú bẹ̀ mọ́ ọdún wá sí ìlú tán kó tó di sàárì tó sàdúà àgbà ṣe mọ̀ pé oríire ta wí tó wá lè bọ́ mọ̀yàn lọ́wọ́ àbí ò lè bọ́ mọ̀yàn lọ́wọ́ tó lè bọ́ àbí ò lè bọ́ ó lè bọ́ ìjà àmọ̀nà tó lè fi lè bọ́ ọ̀nà tí ó bí bọ́ ni pé ńgbà tó bá wá gbààwẹ̀ tó wá jáde ní látago méjì àárọ̀ tó pa iṣẹ́ rẹ lọ kọ́ sí ẹ̀ máa lè jòkó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́ fi ṣàdúrà fúnra rẹ̀ ẹlòmí ó mọ̀ pé èèyàn máa ń jókòó àdúrà lọ́sàn-án rọ̀mọ̀dọ́ náà kèé jòkó rẹ̀ yóò ti lọ bíṣẹ́ yóò ti lọ tajà yóò ti lọ kiri gan tó bá lọ gbogbo ẹ̀kí lọ gbogbo ẹ̀kí tán tó bá tún wá wá mọ́sálásí èyí tí ó tún mọ bíbẹ lọ ibo ni fáànù ti ń fẹ́ dáadáa wà yóò wá túbọ̀ ọkùn kálẹ̀ yóò wá mọ̀ ní àkódà wọn ló oorun aláwẹ̀ gan lálùbáríkà ó lálùbáríkà àdúrà aláwẹ̀ ń kọ́ wàláhì Ramadan fursatun kàdìláàkì àkóyè opportunity ni ó lè má padà wá mọ́ má ti dáfà kan ó tán o èyí tá ń wí yìí kèé jẹnu àwọn àfáà nìkan làṣẹ rẹ̀ wọ́ o wọ́n máa rò kójú ẹ̀sí dábáyì máa wọ́n àfáà tí ó mọ̀ tàbí àfin lọ́sọ̀lọ́sọ̀ àwọn àfáà kó ìwọ gẹ́gẹ́ fúnra ara rẹ̀ lágúnláṣẹ̀un àwọn opportunities dá nílé lẹ́yìn pẹ́ káwọn àfáà kan mọ̀ tẹ́ pẹ́nu àwọn nìkan ló lè dọ́dọ̀ ọlọ́run ẹwọ́rú yìí tí ọkùnrin ó ti kú nìdí oníṣúfí ni lọ́dún náà lọ́hùn torí ìwọ ọlọ́run ló mọ̀ pé ó jálàbí rẹ̀ kan ní ò ṣe dáadáa fún

jẹ́ ìwọ́n tí wọ́n pèrè láàfà kí ló sọ fún apẹ́ inú tiẹ̀ lónìí dọ́dọ̀ lọ òkúrọ́ ni ẹ̀ náà òkúrọ́ ni ẹ̀ kò sẹ́ni jẹ́nu rẹ̀ ò lè dọ́dọ̀ lọ jọmọ́ ẹ̀dá fún ẹmọ́jẹ́ káwọn àfá àkótọ́ o ẹnu yí wàláyò lè dọ́dọ̀ lọ sóòtẹ́ sóòtẹ́ tó náà bá lọ́pùpù gbogbo ọdún 19 olúwa ni wà ìrásà aláta kí ló wí ìbáàdí kò sọ pé wà ìdáàsà alákàlẹ̀ ọ̀là máa ní ìtòwí ni pé wà ìdáàsà alákà ìbáàdí táwọn ẹrù mi bá bèèrè ń pa mi lọ́wọ́ rẹ̀ àwọn mi ó àbá sínú àwọn mi kódà ó kó ta ló ya ọ̀tá ọlọ́run ọba dúnú àwọn ẹ̀dá rẹ̀ ta ló mọ̀ ṣe àbáríkìlà ẹ̀gbá ṣeidán ya ó yẹ ẹ̀rọ bí fìràún lọ fìràún náà ọmọ ilé òdé bí ẹ̀rù lẹ́rù bá ìgbà tí fìràún náà dé pọ́ìntì kú òun yíò padà kí ṣe ìtọ́rù ó tó yíò padà ń ti sí ìdàgbìyàmọ̀ ayé ni fìràún náà ti yí ohun padà

títún sọ bọ́lọ̀ ń pé àrà ayétáká inú kí ó dára ní àrà ayétáká ìjúmọ̀ ẹgbẹ́ náà ríra rẹ̀ ma ọwá ló lọ́lá jèmi ọlọ́run wọ́n náà wọ́n tó sọ ìtumọ̀ rẹ̀ tó wá tó ní kí ó wá ti ní àwọn náà rẹ̀ hàdà lẹ́bí kàrámtà àláyé eléyìí lọ́wọ́ ló dáa jù mí lọ ìtú wọn sọ lọ́nà pé ọlọ́run ọgbàgbé pé kọ̀lákítà ó mọ̀ fún olódà wo ẹwọ́n ti ti wí kọ̀lákítà ní mìnárí níbi iná lọ ti dá mi àbọ̀ ọ̀mọ́ ni wà kọ̀lákítà wúmi ti ní ọ̀sìdóhùn láti wo ibi ẹrọ̀fọ̀ àwọn awítán àwọn èèyàn kò máa mọ ní ṣètánì ló ní mọ́jú ìmọ̀ ti kó àìmọ̀kan níbi hàn yìí tó kí èèyàn bá dá ìmọ̀kan bá ní iná lójú

ìjọ ọlọ́run wá láàpárun ṣètọ́nù bá tún wá tàdúwà kọ́ọ̀lọ́fà àwùndírìnì ìlà yóò mi yóò bàtà tó wù oníyọ ọlọ́run mo gbọ́gbọ́ ti pa ní ohun àmọ́ mo fẹ́ tọrọ kankan àdúrà tí lọ́mi lára díjọ́ tó gbé gbogbo ayé dìde kọ́ọ̀lá ìnàgá nínú ìmúdọ̀ ọlọ́run ti ṣe ìjọ ọ̀fẹ́ àti gbọ́ àti ṣe a ti ti gbà a ti gbọ́ a ti ti ṣe máa rá a ti ti gbà ẹ̀dàkùn ẹ̀yí gbọ́ kọ́ túbọ̀ pé ṣe ìdáni fúrí pèrè àwọn àkú jẹ àbẹ́wọ̀n fúrí ó kú ṣètọ́nù kú kò lè kú ọlọ́run tó bá wá lè gbàdúrà ṣe ìdáni bó ti yẹ ẹ̀rẹ̀nà tó torí pé wo ti wá kéwú àbá àkọwà ń parọ́ fún ọ pé ẹnu rẹ ò lè dọ́dọ̀ ọlọ́run ìwọ náà ti ń tẹ̀ láfàá gọ́ọ̀gọ́ọ̀ Ah, ọlọ́mọdé àgọ́ o tẹ́rí ẹni tó bá gbọ́ ní á dì fẹ́ lórí bí àfáà kan mú ìṣàdúrà aláìrọ́ ní mẹ́mẹ́ ìjẹ́ ìgbìmọ̀ bẹ́ẹ̀rẹ̀ àwọn àfáà jẹ mọ́ ń wò àwọn náà ń wálé ayé àbáwọn wálé ayé wọ́n fẹ́ gun ọkọ̀ àbáwọn fẹ́ gun ọkọ̀ ìjáfáà jẹ lọ bá gbogbo ayé bẹ́ lọ́nà pẹ́ fẹ́ kọ́lé ìjẹ́ tí yàn kan bá dé tó bá donate ilé fún tó lè gbélé òkun yìí ni àbí yóò mọ̀ gbé bẹ́ẹ̀ yóò mọ̀ gbé bẹ́ẹ̀ ló sẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀fẹ́ yìí ó ń já sí pé tádùá kan bá ń bẹ lẹ́nu ẹ̀ tó lè kọ́kọ́ ṣẹ bó ní ọkọ̀ lòdì yóò kọ́kọ́ ṣe sórí ara rẹ̀ má dọ́ọ̀lù ara ẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn àbá mọ́dábà kan kó tẹ̀ ó yóò kọ́kọ́ ṣe fún rẹ̀ náà bàbá tún wá padà sínú súnà náà bá a fẹ́ ṣàdúrà fún èèyàn súnà gan ní ká kọ́kọ́ gbé láti orí ara wa ọwá ni máa bẹ́lọ́ nísìn ìwádìí ọkọ̀ bẹ́lọ́ fún ara mi náà ẹlẹ́ẹ̀kejì yóò bá sì ní alára ò lè ò ẹnìkan ò lè máa ra họ bí alára mẹ́ ẹlọ́bọ̀ àwọn àfáà tán máa ń gbé àdúrà fún ibi ọdún káyà sí

anábì yìí máa ń kọ́ wa ní ìta máa ń wí ni ẹ wá dúró àwọn àgbà àgbà bá lẹ̀ ẹ máa wí eléyìí láàárọ̀ ẹ máa wí eléyìí lọ́sàn ẹ máa wí eléyìí lálẹ́ ẹ máa wí ó ń gbélé wa lọ́wọ́ ká máa wí so ìdí nìyẹn gbogbo mùsùlùmí ká wá bò láti màdúrà ṣe múra wa ẹ wá tún wá wá dúró àdéhùn tá à ń lẹ́bùn àmọ́ àmọ́ òfin wa yìí ìgbé nínú Ramadan gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan wà inna li kulli muslimin kulla yawmin wa layla da'watan mustajaba gbogbo mùsùlùmí ló ní àdúà tó bá ṣe lọ́sàn-án nínú Ramadan tọ́lọ́run ó gbà èyí tí ó ṣe 24 hours ìkan lọ́sàn-án ìkan lálẹ́ opportunity wa ni ọ̀hún sọ́dọ̀ àbọ̀ opportunity kọ́ tí wọ́n bá wá mọ̀ pọ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ mọ̀ Ramadan lò dáadáa kan máa tẹnumọ́ gbóòlò Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban ó parí jama lára àwọn oríire tí oṣù Ramadan tí ń kó bọ̀ rí tẹ́mi àti yóò sì gbọ́dọ̀ fi ṣeré ló fi jẹ́ pé opportunity ni èyí dáárí yìí a lè má rí mìíràn a lè má rí mìíràn anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn ẹsẹ́ wá pọ̀ tó wá láàálẹ̀ fún wa tó ṣe pé ẹni bá fẹ́ ṣoríire Ramadan lóòótọ́ kò gbọ́dọ̀ fi àwọn sẹ́yìn ṣe ní iṣẹ́ ọ̀pọ̀ asùkìyàmù fi Ramadan asùkìyàmù fi Ramadan gbígbà àwẹ̀ nínú Ramadan láàrú oríire tí Ramadan kó wà nù àwọn èèyàn kan Ramadan yóò dé wọn nígbà àwẹ̀ o kó jẹ́ ẹ̀tọ́ àwọn ọ̀dọ́ kan wọ́n gbọ́ inú olè bíbí panú ọlọ́wọ́n ka ìyá àti ìkúnnú wọn nínú iṣẹ́ tá a máa ń gbájúmọ́jú nìyẹn o ní àtìyámù fi o ní ká gbáwẹ̀ nínú oṣù Ramadan iṣẹ́ lánàá ìgbàtọ́ yìí ànábì sọ fún wa ó wá lọ́lọ́run báwọn sọ̀rọ̀ hadithi ni wadi alhadithi alqudsi oluluwa ni asawmu li wa ana ajzi bi oluluwa ni irun tẹ́ ń wò yẹn o sorry ààwẹ̀ tẹ́ ń wò o líì èmi ọlọ́run ní o èmi sì lẹ́ni tó bá gbààwẹ̀ gbà fún un wà ánà àdìdí rí èmi nìkan náà mo sì mọ bí ẹ̀sán rẹ̀ ṣe tó gbogbo tí olórí pátá à ń kírun ládàá rẹ̀ lè ládàá rẹ̀ ó ní bọ́ bá tún tẹ̀ mọ́ ó ní tọ́ ọ bá dáa tún ó ní alukur'an anábì níbi yẹn bá ka hárùkù kan ní alukur'an mélòó ni láàdá mẹ́wàá anábì ní hárùkù kan tí mo ń sọ kì í ṣe kọ́ ka alif láàmì mímu ó ní alif hárùkù kan mi mo lè bá àwọn afá àṣàlàyé kíní kan láàrin ẹ̀yìn gbogbo wa máa ń tú hárùkù tá a lọ́ọ́ yìí sọ sí hurufu ìjà ẹ pé a máa ń sọ pé alhamdu harbu la máa sọ pé wà mẹ́ alimam àbí a ní ìrìtúmọ̀ habibi kí anabi sọ gbogbo àfa àkọlù tó bẹ́ẹ̀ o gbogbo àfa àkọlù tó bẹ́ẹ̀ àwọn àfa àti ìfàmọ́ra wọn lẹ́nu ọjọ́ ti pẹ́ pé harfu tá a nínú bí gbádàrú níbẹ̀ o ti kálímọ̀ júmlà ló gbádànù pé ẹ má ṣe ní tí ń wí ní alif lam mim pébọ̀sì alif ṣe alif tó padà wá fi rìn pé kálímọ̀ ni tó túmọ̀ sí pé alhamdu harf alhamdu harf eléyìí kan ṣe kìlì islam ibn Taymiyyah alayhi rahmatullah sáwọn adúlé lórí àti àwọn bá àdàmù haqiqina min ahli al-ilm ṣùgbọ́n a rí nínú àwọn àfáà náà tó túbọ̀ àti mọ̀ ń ìpè níbi alihamudu yẹn harudu mélòó márùn ló wà mẹ́ ẹ àti márùn ni o àtẹyọ kan ni o èwo nìkan ìkéré nu méjèèjì bí kíkí alùkùránì ti wá ní ládá tó pọ̀ tó kò bá àwẹ̀ jẹ̀mọ́ kò bá kínú kò bá àwẹ̀ nínú ní mọ̀ ń ọmọ yóò mọ̀ nítorí tọ́lọ́ olólọ́wọ́ bó sì gbèrú ẹni bẹ́ẹ̀ sí nàjà nàmọ̀ fún nǹkan bí 70 years ìyẹn ni pé 70 years ni ó fi jìnà síná kò ní gbèrú atẹ́gùn náà lè fẹ́ wá bẹ́ẹ̀ ìrìn 70 years kẹ́ẹ́kẹ́ ní táwọn amọ́tò 70 years ọjọ́ kan ẹ̀dàkùn ọjọ́ tán wí kẹ́ẹ́jẹ́ sínú rọmọdọ́nù tó bá kàn gbàwẹ̀ monday ọtí ṣe wo oríire báwọn tó bá gbàwẹ̀ thursday ọtí ṣe wo oríire báwọn kó bá wà lọ rèé jẹ́ rọ̀mọ̀dọ́rùn kan tẹ́tún á mọ oríire tó tún wà ní rọ̀mọ̀dọ́rùn subhanallah ah ọlọ́dàkùn mọ́jà mọ́jà mọ́ṣí wálẹ̀ tí ó dínà tán náà wẹ̀ rọ̀mọ̀dọ́rùn sẹ́wọ̀n fáàdì ti bẹ tá a ṣe pé mọ̀nkánà áàkùrù kàlámì la ilaha illallah dakhala al-jannah pẹ́ni tó báyìí pé gbóló tó ké gbẹ̀yìn lé la ilaha illallah kí lábí yóò sì anábì tó jó yé wa pé ẹni tó bá jẹ́ pọ́jọ́ tó ló gbẹ̀yìn láyé ó fọjọ́ náà gbà wẹ̀ dàkọ́lá àlùjáná yóò wà àlùjáná kéèkán rọmọdọ́nù bá ìyẹn ni pé káníyàn lọ gbà àwẹ̀ àlàmísì lánàá ó wá dalẹ́ ọjọ́ tó gbà àwẹ̀ ló bá kú mọ́júmọ́ ọjọ́ náà ló bá kú ilẹ̀ friday ò mọ́ tí ó jọ sán ló bá ṣe kínú ló bá kú ó sọ sí dé tó ló gbẹ̀yìn ó gbà lẹ́ni tó ṣe kínú tó gbàwẹ̀ adábìnrin yóò wà lùjọ́ náà ṣe á mọ̀ pé èmi àti àmọ́ ń sojú kòkòrò ká pé kẹ́límọ̀ àbí ẹ dákun ẹjẹ́ àmọ́ sojú kòkòrò pé ká gbàwẹ̀ gbẹ̀yìn ayé wa náà ẹ̀dàkùn bí rọ̀mọ̀dọ́ọ̀nù bá wá dé téèyàn wá jẹ́ ní tí máa ń gbàwẹ̀ bí títọ́ bá dénú rọ̀mọ̀dọ́ọ̀nù àlìjọ́nà ń jọ pé ń súnmọ́ àbí òsúnmọ́ ọlọ́ndàkùnmọ́ sí wa lọ́mọ náà wàláhì rọ̀mọ̀dọ́ọ̀n fursatun qad la ta'ud tọ́pìkì tó fún wa lé mi oríire tí rọ̀mọ̀dọ́ọ̀nù mú wá yẹn báwo lóríire yẹn ò ṣe ní bọ́ wa lọ́wọ́ but ó kàn ń bè mí inú jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí jẹ́ mọ́ báyé múra kalẹ̀ ní rọ̀mọ̀dọ́ọ̀nù kálukú ti lọ́rin lùbọ́ kálukú ti lọ́ra rẹ̀ sí ni àrọ̀mọ̀dọ́ọ̀nù ah, fún oúnjẹ kọ́lá máa ń

bíyàn bá fà mọ̀lá jẹ́ sàárì yóò gbalada sàárì sàárì àbí tó bá tún wá lọ rèé fi dàbídù táàdì nẹ́bí rẹkọmẹ́ndì jẹ́ sàárì ẹ́sùn àládá tó wà ní àyíbọ̀ abẹ́ òtó ní pé láàrù oríire tí rọmọdọ́nù kó wá nìyẹn àolúwa òdákù oríire rọmọdọ́nù mọ́jọ bọ́fẹ́ mi o mọ́jọ bọ́fẹ́ mi o ó là ń kà yìí gbogbo ẹni tí rọmọdọ́nù bá bá láyé tó wá ní rọmọdọ́nù ó wá dá lìjámà awá bọ́ nínú náà àlá ah, ìwọ lọ síra rẹ ìwọ lọ síra rẹ rọmọdọ́nù ò gbọdọ̀ bọ́ láyé kọ́ tún wọná iṣẹ́ tó rí wà lìjánà ló lọ́lẹ̀ yìí ló pọ̀ lọ́jà sí rẹ́rẹ́ bàbá wọn bọ̀ nínú náà jẹ́ pé wọ́n kàn máa máa yẹ lérí gbogbo rẹ̀ pé rọmọdọ́nù wá tó bóyá nínú ni wọ́n àdúrà tó yẹ kó ọmọ tí lọ́sàn ó ṣe ibi ẹbọ sí lálẹ́ ó ṣe àwẹ̀ tó yẹ kó ọgbà ọgbà ayọ̀ fún máa mọ̀ bèèrè àwọn ìbéèrè kan ẹgbẹ̀ ẹ̀yàwó tó yóò dí ìṣò igi ẹ̀ tó lè mọ́ tí ó jẹ́ Tinubu yẹn kí náà níyàwó tó sí ìṣò igi ẹ̀ sí ẹni tó ọ̀ṣọ́ igi ẹ̀ eré kí lẹjọ́ ń ti irú ilé jọ́ ń dìbò lẹjọ́ ń ti mọ́kùnbára rẹ̀ rọmọdọ́nù ẹwú bá nábi ti láàánú tó inú yẹ́ta nábi ó sí àmì tí pè sí jìbìrì ìlú ṣẹlẹ̀ kan nù ọdún bọ́ láyé ọ̀wọ́ aráforí ti hàn kó tọ́ fún ọlọ́ọ̀tọ́ kó ta fún ọlọ́ọ̀tọ́ ní ta fún ayé ẹ̀kọ́ pé èmi ní ìsàn ẹ̀sàn ààwẹ̀ tọ́lọ́wọ́ bọ́lọ̀ tí wá ń sọ yẹn tó bá wá lọ rèé jẹ́ pé àwẹ̀ rọ̀mọ̀dọ́nù lèyàn wá gbá ọlọ́run nìkan ló mọ ìlàdá ló fi jẹ́ pé gbogbo tó bá mọ̀ kó lè sokùn pàkọ́ ọmọ lè gba àwẹ̀ dákùnmọ́ sí i iṣẹ́ tó bá mọ̀ pé ọ̀ gbàṣẹ́ kó o n'i ní strength nísìnyí bí áfíríkìlá kó wá lọ rí bá ṣe dẹ́kìnì nínú Ramadan ọwá pa àwọn lébọ̀ ìwọ lébọ̀ tí wọ́n náà mọ̀ pọ́n gbáwẹ̀ ọwá lọ rí ewu kankan ẹwà ti ṣe dẹ́kìnì ẹ̀ tún wá sí overnight ó wá sàárì ọwá o àmọ́ ipò sínú inú àwẹ̀ oríire kan lọ́sọ̀nù kọ́ ọ san padà kò lè tó kọ gbà lásìkò tá ní káwọn èèyàn gbà so opportunity ni Ramadan fún wa ẹ dákun ẹ má jẹ́ àjọpọ̀ wọn lọ́wọ́ ẹ̀sìn bá ti ń ṣàdúrà látàárọ̀ pé gọ́lọ̀ mọ́ jù gbọmọ alọ́wọ́ gbogbo àlà ń tà ní a máa mí nìkan fún àmọ́ mójútó ni ọlọ́mọ́sá àti lọ́nà fún wa nínú hadith anábíwá ni من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه فلما داوي رمضان إيمانا نسي gbàgbọ́ sọ́lọ́run pọ́lọ̀ ni àgbàmọ́ wá gbà wá sì sáábà àti ní ríro kan láàjá lọ́dọ̀ ọlọ́run àníyàn méjì dáa fi mọ́ gbà rẹ̀ àníyàn mo tẹ̀ láti ọlọ́run tàbí lẹ́bí àtàníyàn mò ń retí ẹ̀san láti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run anábìlẹ̀ ní bá ti bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀san tí ń retí tí wọ́n fún ẹ́sà aládá ní ìfọkàngbà wẹ́wà mú wá ní pé wọ́n wá sàforíjì ẹ̀ṣẹ̀ lọ tẹ̀síwá ní fún wọn ọlọ́run dákun wọ́n sàforí àforíjì ẹ̀ṣẹ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wọn bákan náà nínú oríire tí rọmọdọ́nù fún wa opportunity ni tá a lè má rí táwọn bàbá wa lẹ̀ yorùbá tán máa ń pè é fún wa ní àṣàmù à ìran àṣàmù nǹkan ńlá ni o èrè ọmọ ìyá mi má jẹ́ ni tí ò ní mọ kí àṣàmù o àmọ́kí tó mọ sọ lọ́mẹ̀ kọ́kọ́ sọ́ra fún ìran méjì kan níbi àṣàmù rẹ̀ àwọn ìran méjì ọ̀rọ̀ wọn dàbí ẹni tí ti ẹ jóná ni ọlọ́run níjó kò náà mọ́ ti wà àwọn yìí àwọn oníkan ṣe má jẹ́ wọ́n kó bá wọ́tọ́ oníkan ṣe ìran méjì ni wọ́n ìran àkọ́kọ́ ó láwọn ìran tó ṣe pé nígbà tí wọ́n bá ti sínú mọ́gírìbì tán báyìí kò ní ju ìṣẹ́jú mẹ́wàá lọ wọ́n sì pèrò ìṣà o omi orí ẹ̀kọ́ ni ẹ mú ẹ má mú ìsàlẹ̀ ẹ̀kọ́ aláta láníyàn pé ìran asámúsá wọn bẹ́ tí ẹni bá jẹ nǹkan aláta atálèpa lórí kí ló fà á asámú wọn náà ń pè ní asámú mọ́dù ó ti bá agbápò méjì náà kó sí mẹ́wọ̀ ìran bí jẹ́ ìran méjì ìran kan ní ìran tí wọ́n sáré pé òun immediately àbí some minutes after Maghrib tí ìrun ìṣá sí ìwọlé wọ́n ti pẹ̀rún ó wá bẹ̀rẹ̀ ìrun ìṣá ìrun ìṣá sí tó mọ́jọ́ ìlú wọn mọ́jọ́ wọn kó bá wọn alákòóbá ni wọn iná kéjì tájọ́ bá wọn ó nira tó ṣe pé táwọn bá ilé ti bẹ̀rẹ̀ ìwọ̀n ajábú báyìí express ni tí máa ń gba ilé dúró báyìí alhamdulillah kódà jọ mo rí fídíò kan tàwọn ilẹ̀ lárúbáwá ebi tẹ́bí ah, nàìjíríà wà yìí nìkan ní irú rẹ̀ wà ní torígbà wà yìí náà ta kéré jù báyìí lọ ta kéré jù báyìí lọ dáadáa ta ń bẹ́lẹ̀ kí ó irú àwọn àwọn atágúnbẹ̀ làmọ́ wá bà mí àwọn àbá àgbọn mẹ́rin gbígbẹ́ àyínà àti ẹ̀pọ̀n <laughs> wọ́n ìrun express dákùn mọ́jẹ̀ wọn kó bọ́ ọlọ́run lọ bẹ́sìn farabalẹ̀ ẹ̀yin jàmáà mọ́sálásí yẹn pera yín aago mélòó lábẹ́ mọ́ sínú kó ní kálukú lọ sínú ẹ̀ láà ẹgbẹ́ sago mẹ́jọ ẹgbẹ́ sago mẹ́jọ kọjá ẹgbẹ́ sago mẹ́sàn-án tó bá wù tó bá wù yìí kó ní kálukú jẹun kó dàkẹ́ sùn díẹ̀ tó bá dago mẹ́sàn-án ẹjẹ́ àpàdé káwá bẹ̀rẹ̀ ìsáyà sàráwì iye tẹ́ bá wà lè kíde tẹ́bá tún lè gbìyànjú ẹjẹ́ kí rákàtẹ́ mọ́ kí ẹjí ó máa gùn bó bá ṣe gùn tó lẹ́ṣe toríire tó lára ásámú ásámú nìkan oríire tó kó wá nínú rọ̀mọ̀dọ́nù pé ti kékeré wàláyé oríire ńlá lásámú nìkan fún rẹ̀ oríire míì tí wọ́n oṣù rọ̀mọ̀dọ́nù fúrùsọ̀tún kọ̀dọ̀lájẹ̀rùn ọlá opportunity ní Ramadan a lè mẹ́rin mọ́ tó gbogbo nǹkan nínú Ramadan gbogbo nǹkan ló kàn lóríire gbogbo nǹkan ní tọba ilé ti dáwọ́ lè bá ìyọkú oríire ọlọ́mọdá sí wálọ́mà àjẹ́nà o ọlọ́dá kúmọ́ sí wálọ́mà náà o ìgbàdá nẹ́bí ọ̀sọ́ dìkan hadith arábìnrin náwó ma ń kọ́ ọ̀nà máa lè imáàmì hatta yansarif kutiba lahu qiyamul layla anábìlẹ̀ ní tán bá gbẹ̀rùn aṣámúdúó tó wá bẹ̀rẹ̀ ìrun pẹ̀lú imam kò wá kúrò lórí ìrun àfìgbà tí mọ̀ọ́mù tó parí ìrun rẹ̀ anábì ní wọ́n sì kọ́ ládálẹ̀ fún pé àtàsìkò orun ìṣáì báyìí ló ti bẹ̀rẹ̀ sí níyẹn náà fílà tó fi dàsìkò orun àṣùbá irú ládá tí ẹ̀yin mọ́sálásí yí ẹ pera yí ẹ jòkó opportunity Ramadan alìmọ́kè ní ìmọ́ jẹ́dọ́kọ́ ni ẹ kódà ìṣá ìtí wọlé tó 8 ní ti alhamdulillah jẹ́dọ́kọ́ ni ẹ bẹ̀rẹ̀ tó 8 ṣe ìṣirò yìí tó láì tó 7 àbí 7 ló padà ń tó ó yá gbóyẹ lọ sínú ẹ pera yí tó bá ti 9 ẹjá pàdé ẹ jẹun ẹ tún rí láti jẹ́ umu alájà ìyá kéré kan tó bá ti dago mẹ́sàn-án lọ́lù ẹ̀dí mi ò ẹwà mọ́sálásí ẹkóyàwó ẹkọ́ mọ́gálùgbò ẹ̀tọ́ ẹbẹ̀rẹ̀ nọ́bílà nínú tó tún wá dáa táàtùmọ́ bí kí aṣámú ní tàràwí ìdínà ìdípe tàràwí ìṣùnú ẹni tàràwí ìṣùn tó wà ń jámúrò ní nínú kéwù irun àkísímí ní inú pé pé ẹkíláka méjì àbí mẹ́rin ẹ̀sìnmi ẹ̀rìlá irú mọ́sálásí ìtọ́lọ̀ ẹ wá fíríjì kan tó nítumọ̀ ẹgbẹ́ tẹ́gbẹ́ kan bẹ̀ ẹ kó tẹ́pù ọ̀tà síbẹ̀ ẹ bá ti kírun áká méjì kan tẹ́gbẹ́ ti fàágùn tẹ́ sí mi díẹ̀ ìkàlùkò ti ẹbọ́ sínú fíríjì yín ẹ wá wọn dìfẹ́ntà disposable cup kan báyìí tẹ́mọ́ ń ṣe bí pépà bí láìlọ́nù báyìí ẹ máa fi mú tẹ́gẹ́ sọ́nù síbì kan kẹ́ẹ̀jẹ́ wọn tí mọ́sánlá sílẹ̀ wà kẹ́ẹ̀kítàrá wí yí kókùn dáadáa ó rí ilé ní ìhàlì mọ́rí ní ìmọ̀ rọmọdọ́nù mi lè mọ́ bá aláyé mọ́ ẹ̀dá púpọ̀ tí wá tó ẹlòmí irú tàráwì tí wà mọ́ wákàtí tàráwì mẹ́gbó ti gbá tàráwì ká kí ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún kọ́lá ẹlòmí bá ti lọ́lọ́ ìdẹ́yìn mọ́mù bá ti tí mọ́mù yẹn tó ka bá jẹ́ àtọ́ níbi irú tàráwì ni ó tó wá ní wọ́sítọ́mà ìwọ̀ntọ́ ikọ̀ òkè ẹ̀ náà rí ẹyọ kan mi lẹ́yìn àmọ́ tó wá lọ́lọ́ mi ti yẹn ni iná àtọ̀ iná kàlùkà ó sáàrẹ náà ó ìmọ́mù rí wọ́n lè yí àwọn ilé ìjọba fíkì rú wákè lóòótọ́ ó yẹ ká pe àwọn ah, ó yẹ ká pa àwọn èèyàn ní àkíyèsí nígbàwọn ìmọ́mù a máa ń sọ́ di ìrùjọ̀mọ́ tó wà lẹ́yìn wa àmọ́ mọ orí èèyàn tán jẹ́ àmọ́ tó ti bẹ́ẹ̀ àtúgbọ́dọ̀ sọ́ra wa dọ̀lẹ́ oríire kan tó wà aláàlímọ́rí mi mọ́ ásámú nìyẹn ẹ̀dàkùn ẹjá fi ẹ̀mí ìkì àti ẹ̀dúgbẹ́ àwájú bọ́nú lọ́gbà Nàìjíríà ẹnìkan yìí sọ fún mi lánàá náà ara bí gbogbo tọ́ àwọn tẹ́jẹ̀ sára Canada ó láwọn tẹ́jẹ̀ tó declare another four weeks fáwọn látàgbé méjìlá àná onítọ̀ ẹ̀mọ́ báyìí gọ́ọ̀mẹ́ntì nàìjíríà gbọ́dọ̀ gbé lọ́gbà kan wá bá wà nídìí ẹ̀kọ́ dákun o torí ọmọdọ́ọ̀nù tọdún tó lọ àmọ́ bí ó kù sí lára wa ṣòkò sí mánu ẹlákun ẹjẹ́ àgbìyànjú ẹ̀ ẹjẹ́ aṣojú kòkòrò ẹ̀ ọlọ́mọta àti ìrọ̀rùn fún wa o ìyẹn náà tún jẹ́ ọ̀kan lára àwọn oríire ṣe oṣù ramadan ṣe ó kó wa fún wa anábùwá muhammad sallallahu alaihi wasallam àbẹ́bì tó jẹ́ àgbà pé oṣù rọmọdọ́nù dáwọn èyí pé lára àwọn oríire tí ó kó fún wa ò ní pé àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe tí ó sì ti níye gbèsè ẹ̀sì ládàá tọ́lọ́run ọba máa ń san fáwọn èèyàn lé lórí a ní ìjọba bá di rọmọdọ́nù àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ di àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ ẹ̀san tó kù sí ìwọ̀n gbàgbà lórí ẹ̀sìn anagba muhammad sallallahu alaihi wasallam anabi jo yiwa pé fa inna umratan bi ó umro kan tí yan ninu ile ṣe nínú ramadan ta'dilu hajja ó lọ ti man ṣe dédé hajji umro ninu ramadan yó te dédé hajji a ní ọmọ ìyá kan kìí sọ lówó rẹpẹtẹ kìí tún wá sọ àmọ́ gbogbo owó tó bá rí lóṣù báyìí ó ní ní ìkan tí wọ́n dá pamọ́ dámọ́ tí wọ́n fi owó múra rọmọdọ́nù ó múra èyẹ kéyẹ ẹlòmíì náà bẹ ó ní owó bẹ́ẹ̀ lọ́wọ́ kò pláàni wẹ́ fúnra rẹ̀ rí yóò máa sí ní àyíwọ̀n àpádúwó ìkalẹ̀ kí lọ fi ṣe múra à ah, tó yá jùmájẹ̀ dá lórí ilé mi sí nǹkan lọ́wọ́ èyí bá débì kan mo fẹ́ gé jùmọ́tò mi mo fẹ́ ṣe kinní kan mo fẹ́ ṣe mọ́síná àwọn àti máa gbé lọ́rọ́ nípa náà yàrá yẹ̀wó lórí mọ́síná wọ́n rán rẹ̀ nímọ̀ wọ́n jáàlì jọ́nà rẹ̀ àwọn tẹ́ ládá bó ti ẹ̀ká mọ́ wá mójútó nìyẹn nínú oṣù Ramadan bákan náà nínú àwọn ìkàtí ẹ̀ká mójútó dáadáa nínú oṣù Ramadan kìí sí adùn ayé iṣẹ́ àlìjẹ́nà ni ó náà ní ká mọ́ mójútó ìsinú pàtàkì jùlọ tààjìlò wà á kọrù sọ̀hóòrò anábìláwọn èèyàn níyẹ̀ wọn ní gbò tí wọ́n máa bẹ lórí oore lópin ìgbà tí wọ́n bá ti ń kánjú sínú tí wọ́n wá ń lọ́ra jẹ sàárì a mọ́ ń kánjú sínú ṣẹwárí ìdínú àdẹ́wò kan bá wá ń lẹ̀ yorùbá wọ́n ti polówó àwọn fíkì kan fún wa àmọ́ kò sí nínú tíra ọpọlọ náà ti gbé wa wọ́n máa ní àgbàwẹ̀gbàwẹ̀ tó sí yọ̀dìdáwẹ̀ o náà lẹni tó lọ́ra kílẹ̀ mọ́ dúdú ó tó di pé tìlù aláì wọ́n sì mọ́ mọ́ gba oríire lọ́wọ́ wa wọ́n wá sọ́nù sínú kàńdà níbi tá àmọ́ kẹjú sí orí ilẹ̀ ò ní kí ìdúdú ara in tá a mọ́ ń sọ tá a fi mọ́ ń sinmi ó ní rógbórógbó òòrùn ẹ̀há ẹwú náà yìí ẹ̀dá kan ẹbá ń tan iná yìí tí ó lè tàn ẹbá ń tàn áhà ṣẹ́rí róbóróbó náà tẹ́rí tọ́tọ̀ ẹ̀ oòrùn nú tí róbóróbó yìí bá ilé ti wọ̀ oòrùn ti wọ̀ táàbá ti róbóróbó yìí mọ́ ìsinú ti tó àwọn sọ̀hábí àmẹ́bùwà Muhammad tí wọ́n bá kí ìrún mọ́ gírìbì tán káàdì fi gbọ́n tó mẹ́sọ̀ yìí tán bá kí ìrún mọ́ gírìbì tán wọ́n wá mú òkúta láti rubí àwọn afìlá kàlàkà ó fìlá kàlàkà ó wá sọ òkúta láti rubí tẹ́wọ̀ pé ibi tí ó bẹ̀ balẹ̀ ní imam oníbẹ̀ tọ́ra fẹ́ jùlọ àwọn ọ̀dọ̀ ṣẹ́rí ibi tí ó sì lọ balẹ̀ lọ́ọ̀kan lọ́ọ̀kan o àwọn sàábé wọ́n sì máa rí òkúta níbi tí ń lọ tí ó fi débi tí ó balẹ̀ iná kan àtánà pèsè náà kò sí street light sí wọ́n yé ẹ̀sán náà tó yí kùngbà tí ó ń wọ̀ tán o náà ni wọ́n fi mọ́ rí ẹ̀dá kò ṣe ilẹ̀ dúdú ni wọ́n rí irú mọ́gírìnì táwà ń kí láwùjọ wa ìjẹ́bí yàn bá ju nǹkan láti inú sáfùyà yìí sẹ́nu bẹ̀rún táàtì fẹ́nanulé sáàrí kálí pé àsìkò sínú oríire kan nípa tó níbi táwọn èèyàn máa ń kánjú sí inú dé lásìkò ànábì wọ́n a máa kánjú títí oorun bó ní sí ìwọ̀ wọ́n ìṣẹ́bó ti wọ̀ ànábì ó ti kọ̀ndẹ́mù àwẹ̀ wọn wọ́n ń gbà lọ ní ìyàwó àtúnwá bí dàgbà fèsì tẹ́ gbìlà àní àkóso ilé ọmọ ìlú kan ń sọ oríire nù wa bákan náà sàárì ní jíjẹ oríire lòun náà ẹlòmíì nínú wa oúnjẹ yẹn kò láìsí ẹ̀ wá rò pé nǹkan dáadáa ní nǹkan àdámọ́ sí gbẹ fóun oríire ló tọ́nu ẹlòmíì sí mẹ́wàá ilé jẹ sàárì báyìí yóò mọ̀ pọ́ọ̀jù yóò mọ̀ yàgbẹ́ fi nkankan si àṣẹ kódà bóyá pé ọkàn ọ̀rá tí irú kọ́pù gíní báyìí ọ sì mú mi gẹ̀ẹ́ méjì tọba abẹ́ ṣe dàbí bó ṣe dàbí dùn oró kan lọ́ọ̀kàn rọra jù ẹnu tó jẹ èyí ò náà kí ni ó mọ̀jẹ́ sáàrí ló jẹun ìgbà nọ́bì náà ó sì rẹkọmẹ́ndì sáàrí fún wa kí ló fi rẹkọmẹ́ndì ẹ̀ dàbí dùn ni ó ní mẹ́rin masa òórùn mọ́ ní tó dáa jù náà ní kó jẹ èso àbínú àníwọ̀ tó mọ́ ń dá àmàlà kò dá àmàlà náà dá inú rí ó lè àwọn mọ́ta ní ẹlòmí yóò di àmàlà yóò tún wá kó fúra sẹ́gbẹ̀ẹ́ bá ní kí ó lè yóò fẹ́ kan kéré sínú ó fẹ́ kan kéré ẹ̀ má kan kéré nù ọ̀yàgbẹ́ rẹ̀ yóò jọ ó tán náà nù àwí padà gbọ́ náà nù ẹlòmí náà tó bá di àsìkò mílíkì olómi ìwà tí wà sí arábíjì òsì ah kí ló sọ yìí mi mo ti gbà kí wọ́n mọ̀ sí kan ládàá ah sínú ah kí ní bẹ́ẹ̀ yẹn oúnjẹ tó bẹ́ẹ̀sì sínú kò ájìmọ́ dáadáa kan sínú àti wa bákan náà nínú àwọn oríire tí ti rọmọdọ́nù wa ti lọ ilé náà pé gbogbo ẹni tọ́lọ̀ bá ní kó ní owó ó mọ̀ ń kò ní káàmà pẹ̀lú wa lákèésí nínú ẹ tó lè rí orin kónú rọ̀mọ̀dọ́nù lówó jẹ́ kan gbówó rẹ bá ti mọ̀ náà lọ́ sí kó rí rẹ̀ owó àfi ah! ra àlìjẹ́nà gán nínú rọ̀mọ̀dọ́nù owó lọ́nà kàwọ́ mọ́ṣáláṣí kan wá bọ́ nígbà lọ́nà aládàbídùn rá ọ̀sán rájú wọ́n fi sínú kó lẹ̀ kàmà fi sínú tán bá ilé jẹ dàbí dùn rẹ̀ fi sínú gbogbo tí olóore tán ṣe ń jọ náà ládàá rẹ̀ wọ̀ lọ́ba tọ́lá wà bá ni ṣé dàbí dùn ló wọ́ bẹ̀ ni àbí oúnjẹ tí èèyàn jẹ dandan tó bá fẹ́ parí ẹ̀ máa dáná ìfọ́rù fáwọn èèyàn sọ lé rẹ di ilé òde lásìkò Ramadan tó bá ti gbogbo ojú tí ọ̀fẹ́ sọ lẹ́nu fi ọdún sáwọn ìmáà pàdé àpòwọ̀ pẹ̀lú ayé onímọ̀ pé ọ̀rọ̀ ń kówó rẹ̀ kalẹ̀ wọ́n kàn máa láwọn ẹni ọlọ́nkan àwọn ẹlú dáadáa fún wọ́n ti mọ̀ gbé ẹ̀ṣẹ̀ àpòwọlé wọ́n mọ̀ dáná wọ́n kọ́ àwọn ajé àti àwọn mọ̀ dáná táwọn yẹn bá ti wá kan máa jọ máa sínú oríire tí ń ni pé tó fi di àsìkò sínú wọ́n nígbà tí ẹ̀ lọ́wọ́ rẹ̀ àmọ́ wọ́n lọ́nu fáìlì ẹ̀ wọ́n kọ́pì ẹ̀ báyìí wọ́n wá pèsè ẹ̀ sínú fáìlì ẹ wá dúró ká ní pé bá inú ká ní gbogbo yìí làwọn aka wà sílẹ̀ mẹ́kànlá kọjá ní àgbà question and answer bàbá parí akírun zuri akí zuri tán ẹlòmí tún bẹ̀rẹ̀ náfílà ẹlòmí iṣẹ́ àṣíkà ó tún di ásírì wọ́n tún ní tẹ̀fìsìrì dé àtúgbọ́ tẹ̀fìsìrì ó wá dájú kò sínú ẹ̀dàkùn sẹ́wọ̀n pé gbogbo àtìgbà aládá tó pọ̀ àbá àgbà aládá tó pọ̀ bá ti pọ̀ tó yìí bẹ́nìkan bá ilé lọ rí gbóúnjẹ wá tó gbéṣò wá awájóúnjẹ rẹ̀ amú rẹ̀ gbogbo wa pátápátá wọ́n lọ́nu fáìlì gbogbo wa wọ́n wá kọ́pì ládátà àgbájọ́ nì wọ́n sì lọ rí péńtẹ̀ sínú fódà tẹ̀ ìkákọ̀ òsì ní bíkù lòdì wa olówó kú oríire àbí òkú oríire olówó nìkan wá kọ́ èmi àti ẹ náà àlèjìrú ẹ̀ ọkàn sọ fún ìyàwó rẹ̀ ni kánú àtàwọn ọmọ méjèèjì mẹ́ta lọ ráìsì jìdíkà kan lẹ́mọ́ ń tè ní omi mílíkì kan mú tó bá kàn sí ah, wá sí mọ́gírìbì bóyá ìmọ̀mù ni ó bóyá nìkan ya ẹ̀pọ̀lẹ́ sá báwo ni sáàmọ̀ mú lọlé rẹ̀ kẹjọ mọ́ ìrújọ́ lọ padà bẹ́rẹ̀ yìí lọ ṣe tọ́rọ ayéjá lọ akẹ́ẹ̀lẹ́ jẹ́ oye tọ́rọ lọ àbíṣùláì nìkan gbóúnjẹ rẹ̀ bọ́ta fún lọ́sàn mú ni wọ́n máa ń tọ́ ọbẹ̀ gbà lára rẹ̀ yóò jẹ́ kó yóò ìwọ ti kó ọ rẹ̀ kéèjì ṣe torí súnfí àpáwọn súnfí ma ń kó sí ara wọn ìrọ́tọ̀ ma ń pamọ́ra wọn fún lẹ́nìkan tí bá mọ́ fa láìláìláà ládùúgbò yìí tí wò ní ọlọ́run kan bá wá dé gbogbo láìláìláà sí máa ń fà báyìí inú apẹ̀rẹ̀ ní ìfàájú tí ó mọ̀ lọ fọ́ọ̀lù sínú ọ̀dọ̀ òní òní pálapàla nìyóò èyí wà láì èyí tó ní súnfí láàárọ̀ àti kó ponú jù àti dọ̀tán ọlọ́mọdé àponú èyí tó wà nínú súnà ni pé èèyàn máa ń kó láádá ìbá láádá láàrẹ ẹlòmíì ọ̀nà tó ti fi kó nínú Ramadan so mọ́ wùlẹ̀ sọ bá jí sọ́lẹ̀ kan máa rú pé hàn tí mo lè rí ṣe báyìí tí mo lè fẹ́yàn 200 dandan kọ́ ní ọgbọ́ yọ 200 ní kọ́stọ́mà èyí mọ̀ bóyá ilé àwọn ọmọrùwákì ní jókì àwọn ọmọrùwákì wà táwọn ọmọrùwákì bá ti wà àwọn ọmọrùwákì èyí lówó lọ́wọ́ ọmọrùwákì tààrà àná mọ́ ń jẹ sọ fún ìmọ̀ ẹbá ń wọ́ ọmọrùwákì kan tí ó rẹ ní mọ́ ọmọrùwákì ń kọ́stọ́mà Abdullahi ọgbọ́n lọ sí lọ́dọ̀ nìkan kan mọ́ bá ti gbà wẹ̀ kódà kọ́ máa sọ́ọ́dì ìjàmọ́ lọ́jọ́ bá kínú ó wá sínú lánàá àwọn kí ló wọ́n yẹn tó wá sí lánàá ah, kó nà mọ̀ pé àti ah, mo bẹ́ á ah, jẹun yí ni ìwádìí wọ́n máa ń tọ́ bẹ́ẹ̀ tà lára rẹ̀ ó jẹ́ ẹ̀jẹ̀ pé táwí yìí ẹ̀yẹ̀ báyìí lè bírú sáwò yẹ̀bẹ̀ torí sílẹ̀ yóò báyìí ó rí àà ó ti mọ́ tóun ṣe mí ìràwọ̀ rẹ̀ nílò

wọn èdí wíńdò sí i òun ní òtún mọ ẹlẹ́nìkan lo kádàrú òun àtàdí ti òun tọ ẹni tó wá lóhùn fẹ́ lo adídìkì òun yìí bí yóò máa ń lo adídìkì rẹ̀ yóò gẹ́ ní padà bá bólé rẹ̀ yóò bá kọ́ tọ́ílẹ̀tì kódò lè ra mọ́tò sí ìdí ó lè mọ san sálárì fún ẹ̀dá ẹjẹ́ àjọ gbé sí sẹ́yìn adídìkì rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ láti bí ogún ọdún ọ̀rí yàrá kan kọ́ parí tọ́ílẹ̀tì rẹ lọ rí pàánù fi bóyì òun lọ mọ́ ń yọ́lẹ̀ wá wẹ̀ kọ́lẹ̀ mọ́ yọjú wọ̀ ọwọ́ rẹ̀ nìkan tí ó mọ̀ lu aríjìkí rẹ amọ́kọ́dún kò tó pé à tírí bẹ́ẹ̀ dúpọ̀ àti lọ́ padà kọ́ parí lọ́sùn ẹgbùn mọ́tò ẹ̀rẹ́ kó mọ̀ lu aríjìkí rẹ kò wá dáa ó jẹmọ́ ò sọ̀rọ̀ mọ́ o ó dáa bí ò dáa àwọn <laughs> àyíní kó mọ̀ bá ń lo á kó dáa ti wọ́n wọlé tó kí láǹfààní àríṣìkí ti ń bẹ lọ́wọ́ mi tí ìrílò common sense ní a ń tó ń bọ́sì bọ́sí ẹnìkan kún ò lè wá dìrìkì ẹnìkan olúwa ni wà máa min dabbatin fil ard illa ala Allahi rizquha tàwíṣẹ́jì ló bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àkídà ló bàjẹ́ wọ́n travel lọ Saudi Arabia Doctor kan phd ní o in islamic study ó wá mítì wọn bó ṣe wá lẹ́kọ́ sáwọn lọ́wọ́ ah, ara yà ní ìtọ́lẹ̀ rẹ̀ ilmi dẹ́yẹ inú rẹ̀ wá dùn sí ah, wọ́n gán pé àfà dáadáa lélẹ̀ àwọn àjọ ń tẹ̀lé àwọn káàkiri àtó ti lẹ́ni pé àpòpò ah, orílẹ̀-èdè yìí kò ládá lára àfà yìí wọ́n àjọ ń tẹ̀lé àwọn wọ́n jọ ń tẹ̀lé àwọn ìgbà tó wá dásìkò mọ́ gíríìpù tán mẹ́kì haramu kan dání ní mọ́sálásí àdáni ibi wọn ti ní ìsara wọn irú sì pọ̀ àsìkò àwọn olówó mọ́kàkiri àwọn ọmọọṣẹ́ ládàtà wí ẹnìkan ti wá gbóúnjẹ wà wọn bá ń ha fún gbogbo àwọn èèyàn gbóúnjẹ alọ́dọ̀ àwọn afáwà ní orí èrò làwọn náà bá gbóúnjẹ èyí wò sọ ń sọ fún wọn tẹ́lẹ̀ àwọn bá sì gbóúnjẹ làwọn bá jẹun pé tọ àwọn tí inú tàwọn ìyẹn ti wá wá wọ́n ti láàgùn rán mo ti rí wọn rán ṣe ẹ̀yìn àwọn tó rí ẹ̀rẹ́ àti àwọn wà bẹ́ẹ̀ káwọn ṣe ìtọ́rù ìtọ́ wọn sílé ní ìjẹmú ya ẹ̀ẹ́tọ́ yá látàtí wọ́n bẹ́ gbà lára yí kọ́ àà ah, ah, ẹlòmí ti ṣe sọ́rù fẹ́ mi o tọ́ọ̀bá yá ṣe sàárà mi ló kù àwọn tó mọ iye ẹnu ẹ̀dàkùn gbogbo ẹni tó bá ní wà náírà nínú wa ọ lè rílẹ̀ lára ìṣe èmi àti náà bá ti ń dáríkà níwájú àtàyà lè ṣe kò ní ìdíkọ̀ ọbọ̀yàn púpọ̀ kéléyàn kọ̀ọ̀kan ní wọ́n lọ́mọ ìwà kìí bẹ́ẹ̀bì lọ́mọ kan tọ́ọ̀mù ní kọ́sọ́mà pé ìwọ́sàmọ̀ bọ̀ ilé mi wọ́n ti mọ́ wá jẹun àwọn oríire tí rọmọdán wá kó wá ó wá pọ̀ àsìkò nílọ àbóyẹ ká sọ ọ̀gá rẹ̀ ó náà ní òru lẹ́yìn látọ̀ lọ́kọ̀dẹ̀ òru lẹ́yìn látọ̀ lọ́kọ̀dẹ̀ subhanallah kẹrí bẹ́yìn ò bá gbogbo oríire sínú rọmọdán tó bá rí oríire òru lẹ́yìn látọ̀ lọ́kọ̀dẹ̀ tó ó kú oríire òru owó ẹyọ kan péré ni òun àmọ́ torí pé òrùyẹ tóbi ọlọ́run wa mọ̀ọ́mọ̀ lọ gbé sí àsìkò tá a dààmú díẹ̀ ká tó lè wà àsìkò tá a dààmú díẹ̀ ká tó lè ṣe kínú ká tó lè wà lọ́lọ́run wa lọ rí gbé sí ọlọ́run mọ̀ọ́mọ̀ lọ gbé sí mẹ́wàá gbẹ̀yìn kódà ànábì náà ó dààmú ànábì ti kọ́kọ́ wá sí four ten days of Ramadan kó tó discover pé kìí ṣe pẹ̀lú wa ó tún wá sí second day uh, second ten days of Ramadan ó tún discover pé ibẹ̀ bọ́ ló wà kó tó wá discover pé last ten days of Ramadan ìgbà tí ó dìjọ́ kan lànà ìbá sùn ó bá lánàá lójú àláì ló ti wá rí pé ìjọ báyìí báyìí ó ní òrùlé látòlòkọ́ dìrì wa ó ti discover bẹ́ẹ̀ ànábì sì rèé tó bá ti rí nǹkan tí ó ṣàlùmọ̀ ilé àǹfààní báyìí yóò mọ̀ sáré bọ̀ lànàbì máa ń sáré bọ̀ yáyáyá pé kó wá sọ fáwọn kódà wọn lànàbì ń wọ àlèkíbà rẹ̀ ńlẹ̀ báyìí tí ń wọ ń wọ rìn ó dé báyìí ló bá fáwọn tàbí méjì kan tán du ọ̀rọ̀ mọ́ra wọn lẹ́nu kí ló ṣe ẹ̀ kí ní kan ní ìránṣẹ́ àtọ́ exchange gbólóhùn ìbínú ó yá ó ti tó ó ti tó ẹ̀ dákẹ́ ẹ̀ gbàgbà ẹ̀ gbà tí ogún òbí ti ń ànábì ní káyìí ó ní mo sì rí òbí látọ̀lọ̀ kọ́dé nìyẹn ó ní mo wá ní wá sọ fún yín o àmọ́gbà sí ti dé àwọn lágbájá tí mo bá tán jà mo ti gbàgbé rẹ̀ o arábìnrin ṣùgbọ́n ẹ máa lọ wá sí mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù Ramadan ẹnu bí ìsìnlẹ̀ mọ̀rún bọ́n fún àà kí wọ́n ń tàwọn tàbí ẹ̀nà wọn jà ìbára rẹ̀ dàtọ́rùn ayà ń sọ̀kalẹ̀ bá nìyàn bí lójú ogun kó bá dé ó ṣe wá ń gbàgbé yìí ọlọ́run ló máa mọ̀ fẹ́ jẹ́ ká mọ̀ pé àádáàmú díẹ̀ kádó ṣe kínú kàdórí ẹ máa o ànábì tó tún fámìlì wáyà kan ó ní ká wá sí àwọn ọ̀d ayé ẹ̀kọ́ ká máa wá sí 21 23 25 27 29 níjọ́ kan ànábì tún wá lálàá Laylatul Qadri ó ti fẹ́ sọ báwọn èèyàn ó tún gbàgbé ó wá ní mo ti gbàgbé o ó ní àmọ́ mo kàn rí pé òòrùjọ́ tí ó fọ́ọ̀lù sí mo rí pé ńgbà tí mo forí kanlẹ̀ yẹn náà fílà lórújọ́ náà ẹrọ̀fọ̀ ó yí mi ní orí àwọn bá ń sọ nígbà tí ó wáyé ní ọdún náà tí ẹrọ̀fọ̀ ó mọ bọ́ sórí ànábì lẹ́yìn 24 wà nínú àwọn ọmọ ìyá mi mẹ́jọ àtàrà wa gbogbo mẹ́wàá gbẹ̀yìn ni ọjọ́ àti kí ni yìí tó wá dáa jùlọ tó yẹn bá lè ṣe ẹ̀kíkà máa jòkó lu mọ́sálásí ní gbogbo alálẹ́ bí yóò bá wá létí ẹ̀yin jẹ̀mọ́ mọ́sálásí yẹn ní àgírímẹ́ǹtì pé bí mẹ́wàá gbẹ̀yìn bá ti tó ásámú ní tẹ́ẹ̀bà mọ̀ kí ẹ fàágùn kẹ mọ́ parí ẹ̀bí ago méjìlá ságogun ooru tàbí kẹ bẹ̀rẹ̀ lágo mọ́kànlá méjìlá kẹ mọ́ parí ẹ̀ságo mẹ́ta mẹ́rin ooru bímánì ìwà káràmì àyẹ̀lẹ̀ ìwà fọ́lẹ̀ kó má sàkún alẹ́ àgbọ̀ ilé bá rẹ̀ ó fún alẹ́ ọgbọ́n àti òye tí a lè bọ̀ fi gbàgbọ́ yọ̀rọ̀ ọ̀nà ọ̀sán ìlànà ọ̀sẹ́lì màálà àti ìkọ̀rọ̀ sórí ìgbà Muhammad وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله àwọn àti òjìjá kùn láàkí rọ̀wọ́ rẹ̀. Ẹgbẹ́ àwọn onímọ̀ ẹgbẹ́ máa ń dá sọ́rọ̀. Àgbẹ̀kọ́ àwọn ìgbẹ́ àti òṣèlú ẹgbẹ́ wọ́n ti wọ́n náà ó lé ní one hour. Ìgbọ́ oṣù àwọn àti wọ́n ti wọ́n náà tó fi ṣẹ́fẹ̀ ìtàgbà máa ń pé àgbàdo ogun lọ́wọ́ pé láti ṣe wọ́n ní àpẹẹrẹ ọmọ orí fún àti ẹgbẹ́ ọmọ rẹ̀. tó àǹfààní ẹ̀rí pé wọ́n sọ fún wa á kò kò kò jẹ́ kí ó mí ìsè àbẹ̀kọ́ òyìnbó sì ní wá lẹ̀. àkókò àwọn ọmọ wa sọ wá yìí tá a gbọ́dọ̀ ká tó wá jẹ́ pé á á wà fún wa sí ìsè ọ̀la tó fẹ́ fọ́ọ̀mù lọ́ọ̀dù àbẹ̀kọ́ àti ìjọba kó ìjọba ó ọlọ́dẹ tó ń bọ̀ sọ láyé ó wáyé àárín tó lè ṣẹlẹ̀ àtàwọn ṣe ìlú àtàwọn ẹ̀rọ ìlú wọn sọ ẹ̀kú wọn tàwọn lẹ́yìn ọ̀nà tí ó ọ̀nà tó dín òní wọn ti wá ṣùgbọ́n wọn lọ́sọ̀ ìṣàdáwọ̀ báyìí òní wọn ti wá tó wọn tó wáyé tó wá láǹfààní ìdí àwọn ilé ìyá ìyàgbà náà wọ́n lọ́wọ́ àti ìfọ̀kọ́lọ́ wọn lẹ́kọ́ wọn láti fi láǹfààní láti wọn ní ìyàgbọ́ ìṣòkò ìdílé ayé náà ṣòkò fún wọn dáadáa ó jọ kó ṣọmọ kó lè fi gbogbo wọn ìṣòro làwọn owó ìwọ̀n àti ẹ̀wọ̀n kó tẹ̀ wọ́n tún máa rí ẹ́ àǹfààní ṣe fún ọmọ ìlú báyìí lọ. ọlọ́wọ́ ọlọ́wọ́ àtàwọn látọ̀pà ẹgbẹ́ Yorùbá máa ń sọ pé bẹ́ẹ̀ àwọn àbá ìyàwó ilé ẹ̀fọ́ bá máa ń jẹ oṣù báyìí àwọn àbá ìyàwó ilé àtùpà ní wọ́n mọ̀ ìṣẹ́lẹ̀ wọn ní ìjàmbá wọn lọ́wọ́ ti fún ọ rẹ̀ ọlọ́wọ́ ti fún ọ ní ìbọ́ yóò máa rí ẹbí mi ọlọ́wọ́ ṣe ọ̀dà lórí sáà bóyá kí àyà ìlú ìlú

sọ àwọn obìnrin náà ẹ má ti múlẹ̀ láti sọ láti ara ẹ̀ kan ṣe pé kí a máa ti béèrè wa rẹ̀ ẹ̀ tí a bá ti béèrè ẹ̀ ti yà fi ṣọwọ́ sí i wọ́n fẹ́ káwọn agbọ́dọ̀ ẹ̀ ṣá Nọmba wán. Tálọ́ ọ̀sán ìgbà wọlé ṣe é rí màá. Náà, sọ̀rọ̀ ẹ̀dá àgbẹ̀yọ̀ kan náà.

Naam. Naam, naam. Eh, annanan. Allah Jazakumullah. Allah Amin, amin. Jazakumullah. pẹ̀lú ilé ok Náà. Alhamdulillah. Alhamdulillah. Àmín. Àmín. Àmín. Àmín. Àmín. جزاكم الله خير جزاكم الله خير mọ̀ bọ̀ wá. Thank you. Efes beşi, efes beşi. Thank you. Eh, àwọn òkè ṣe online ìrìnà àrùn Nígbà tí a wà ní ilé ọlọ́run sí ìrìnà ẹgbẹ́ ìrìnà àìlera fún ẹ̀sùn lórí ọ̀pẹ́ ìrìnà. bá sọ láyé láti àwọn ìlú mọ̀ àtàwọn tí ọ̀rọ̀. Wàhálíkò sọ́lá ọ̀rá òtìlá. Tamuru. Aleykum salaam wa rahmatulah. Ok, ire. Alhamdulilah, wa salatu wa salam ala rasulillah wa ala ìjẹ́ ká jẹ tàbí tò lé orí ẹ̀bà àbí àmàlà tó dáa àbí kò dáa àkọ́kọ́ ni pé kò sí tó takò kò sí nǹkan tí kò takò àmọ́ ìdá nàbí rẹkọmẹ́ǹdì níbi tí ń wí ó ní pé kó jẹ́ pé nu tá a jẹ fún sáàrì yẹn ó ní àtàmù kó jẹ́ pé nu tá a jẹ ní sáàrì yẹn ó ní àtàmù nínú ẹ̀kọ́ ní Islam ẹ̀kọ́ wa ni pé mùsùlùmí rẹ̀ máa ń jẹ́ olóúnjẹ ẹ̀yà olóúnjẹ kí láti olóúnjẹ ẹ̀yà mùsùlùmí rẹ̀ máa ń jẹ́ bẹ́ẹ̀ a máa ń wà ní wọ̀ntúnwọ̀ntún gbogbo àwa tá a máa ń jẹun sínú máa ń lé lásìkò sínú ìlànà Islam kọ́ ni à ń tọ́gbọ́n ọlọ́mọta fún alágbọ̀nyẹ ọlọ́run. ẹ̀rọ bínú ìbéèrè kan wà nínú àwọn ará online níbi wọ́n ní obìnrin tó breastfeed tí wọ́n wá ṣe tẹ́sì fún tánwà sọ kó ní ọ́sà wọ́n ní jẹ́rù obìnrin bẹ́ẹ̀ tó lè fi àwẹ̀ lẹ̀ kó wá máa gbà á ní ìgbà mi bẹ́ẹ̀ ó lè fàwẹ̀ lẹ̀ tí irú nǹkan bẹ́ẹ̀ bá ń dá láàmú pàtàkì jùlọ tí ọ́sà yóò bá gbà láàyè kó tiẹ̀ lè gbà á àwẹ̀ rárá tó bá padà wá lálàáfíà kò tán padà ọlọ́wà. kìyàmù léyìí kìyàmù léyìí ásámú tàràwí ìkankan náà níjẹ́bẹ̀ àwa làwa kan ń pè èjì kan gbọ́dọ̀ pàṣẹ ìṣe ara wa orí pé àwọn bàbá tí wọ́n ti lọ́lọ́wọ́ àwọn ló bẹ́jẹ́ kìí ẹ̀dà àbí kódà ẹ̀rí pé tàbá tún wá sí ìrìn àtàmú tán wọ́n wà nà pépà kan báyìí jáde ó ní náà fílà òru èní láká mẹ́jọ sálámọ̀ mẹ́rin fáájíà kan iná àdánáwó mẹ́ta mẹ́ta ẹni tí ò bá mọ iná àdánáwó ó gé náà dínà mọ́kànlá mọ́kànlá ìtàbá wa parí ẹ̀ ká máa ṣe àtúnà láwà ní mọ̀lúwàkì ọgọ́rùn-ún ọgọ́rùn-ún kò lẹ́sẹ̀ lẹ̀ kò lápọ̀ lẹ̀ àmọ́ adérò pé tó bí báwọn bàbá yẹn jọ náà ni pé wọ́n fẹ́ fi ṣàwọn èèyàn lójú kòkòrò kan tún lè máa yan nàìjíríà àrùn bẹ́ẹ̀ ni o àbá tó dáadáa ní fún wọn àmọ́ ẹ̀rí pé kìíní yẹn ti kúrò ní wọ́n bí encourage kí ló padà dì nísìn ó ti padà wá bí ẹ̀ ó dá ẹ̀rí pé kí rọ̀mọ̀dọ́nù bá dé ṣàlùlà nínú tí olóore tẹ́lómi lè kó òun mọ́ ń ṣe pé yóò wà lọ print paper yẹn yóò wá sí photocopy bí one pages yóò wà máa ha onóròpóhùn náà ná owó fún Ramadan yóò bá nú jẹ́ níjọ́ tó bá rẹ́ni sọ fún pé ìṣòwò ló ní àmọ́ sọ fún ni pé mọ́sílú ẹ̀mọ́ kò sí lára Islam so abákírun asámútán ẹmọ́ kéde ẹ̀ẹ́nàbílòǹgbè nífàwọn èèyàn mọ́ ẹ̀yìn tó bá rọ̀ wọ́n lọ́rùn oníkíní oníkí wọ́n máa ṣe ọláwà àbábọ̀kọ́mọ́ ẹmọ́tẹ̀ nǹkankan láàrin wọn sí ìjọ ó ti gbójú lọ òkè ó ti gbójú kò mẹ́ ẹfà sókè àbábọ̀ kọ́mọ̀ ẹ gbé fóònù sókè hàn náà Thank you sí gbogbo omi tó bá jẹ́ pé náà wà ní àwùjọ tí wọ́n wà àwùjọ ní dáadáa wù máa ń lọ sí láti wà èyàn lè bẹ́ ìtúnẹ̀ ní pé ẹgbẹ́ ti fún ẹgbẹ́ bí àbá sí ilé àbá sí ká má bàa irú ọtún bẹ́ẹ̀ èyàn lè ní ìlàdà ìmọ̀ àdúgbò àìwá àbíyàn bá ti wà ní àwùjọ àwọn ìmáàmù mọ́dù nígbà mọ́ kírun lẹ́yìn wọn o ẹni tí kẹ́ ti jóná ní kò ní fúnná mọ́ ìwà tó ní pé wọ́n nírun àwọn orígun oòrùn pé sórí ìrùn wọn nírun ìyàwó wa àtọmọ tiwa náà káwa náà di ìmọ̀mù wọn ó kò yé jọmọ́ ká ìyàwó wa jọ ọmọ wa jọ wá kí èrò tiwa ọmọ wa ẹnìkan ní Can a woman who committed a lot of days of fasting due to pregnancy or childbirth repay them back without physically observing them? Obìnrin tó lóyún tó bímọ tí ò lè gbà ò kí ni kó ṣe ní aka gbé bèrè yẹn báyìí àwọn àbá Islam ẹnu wọn kò lórí pé kí ni kó ṣe àwọn kan ní ààwẹ̀ rẹ̀ tó bá ti di pé òun ò lágbára kò filẹ̀ kó wá máa bọ́ aláìní kó fi máa rọ́pò ààwẹ̀ rẹ̀ bóyá kó máa bọ́ aláìní lójoojúmọ́ tàbí kó máa bọ́ aláìní ní ìgbà tí gbogbo àwẹ̀ bá parí kó wá bọ́ wọn pọ̀ tàbí tó bá ti jẹ àwẹ̀ mẹ́wàá kó dẹ̀ bọ́ aláìní mẹ́wàá ṣùgbọ́n àyè máa bọ́ aláìní kalẹ̀ pé akótó wa lọ bọ́ aláìní ọgbọ̀n láti bẹ̀rẹ̀ rọmọdọ́n láti hàn pé gbogbo àwẹ̀ àyíṣe yòó èyí ò lẹ́sẹ̀ lẹ́sẹ̀ so àwọn kan wọ́n dúró lórí ẹ̀ bẹ́ẹ̀ wọ́n nítorí pé bó ṣe ń bímọ lọ́dún nìyẹn àbí tó lóyún lọ́dún nìyẹn tàbá ní kó san padà ìgbàjáde di ẹ̀yìn àwẹ̀ ó lè ti bíbà tó ti di dípò fọmọ lọ́múlọ́wọ́ rọmọdọ́nù mí ó tún mọ́ dìbàǹbẹ̀ ojú kan táwọn afá àbúrò ní ojú kejì ó làwọn tán ní kó lọ rí san àwẹ̀ yẹn padà náà ni òun ló wá mọ bó bá ti wá òun lọ́rùn láti lè san kò bá jẹ́ pé yóò mọ ẹgbẹ́yọ kọ̀ọ̀kan lọ́sẹ̀ kọ̀ọ̀kan meanwhile a sì ní nǹkan bíi fifty weeks or forty something weeks kí rọmọdọ́nù mí ó tó lè dé tó tó bá jẹ́ bẹ́ẹ̀ ó máa gbẹ ọkọ̀ kan ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan yóò padà san gbogbo ẹ̀tàn ṣẹ́wárí tó dáa ju fóbìnrin wallahu a'lam ni pé kóbìnrin mọ́ ti kọ̀ǹkúrúdù fóun ò lè gba àwẹ̀ toyúntoyún àbóhun ò lè gba àwẹ̀ tí fóun breastfeed torí pé ń máa ń ṣe é ṣe gbà ní kóbìnrin ó lè gba àwẹ̀ toyúntoyún àmọ́ kò sí generalize èmi mo bẹ̀rẹ̀ tó ṣe pé níjọ́ tí ó lọ bímọ inú àwẹ̀ ló wà kódà kè sínú tó fi bímọ ọmọ tó bí ló ba àwẹ̀ ọ̀rẹ́ ọjọ́ náà jẹ́ mo ti mẹ́ tó ti fi oyún oṣù mẹ́jọ tó fi bímọ a sì mẹ́ tó yẹ pé oyún òrè ju oyún oṣù méjì lọ kò lè ba àwẹ̀ ṣẹ́ni pé kò ṣe generalize sopobìnrin tó wá lè conclude pé bóun ṣe rí rèé kọ́kọ́ gbìdánwò rẹ̀ wù náà torí pé gbogbo bọ́lá wọn bá ṣe ti ẹ̀dẹ̀ táwọn tó ti ẹ̀dẹ̀ fún al-Qur'an tó wá tó parí ẹ̀sùn pé wà á ń tà súnmú khayrun lakum kẹ́ẹ̀bà wẹ́gán ló wà dáadù àkọ́kọ́ nìyẹn tóbìnrin bá tún wá discover kóhun ò lè gbà àwẹ̀ kó mọ́ tún ti ìsáré conclude ti abẹ́bọ́ aláwẹ̀ wọ́n sì bọ́ aláwẹ̀ kò necessary kó jẹ́nu àwẹ̀ Anas ibn Malik pàtó darúgbójú ò lè gbà àwẹ̀ mọ́ ìjọ ọdún ló mọ́ ń bọ́ gbogbo àwọn aláwẹ̀ bíi twenty nine àbí thirty tó fi mọ́ rọ́gbọ́ àwẹ̀ rẹ̀ káyí ẹni tí ètò bá ká lóyún ló ní ni ìgbà míì obìnrin lè má lè gbà àwẹ̀ pẹ̀lú oyún but yóò lè gbà àwẹ̀ pẹ̀lú breastfeeding ìgbà míì ó lè má lè gbà àwẹ̀ tó bá ń breastfeed but ó lè gbà àwẹ̀ tó bá ń bẹ nínú oyún ṣògbóbìnrin yẹn wo kí ni ipò tí òun wà tó bá rí pé méjèèjì lágbára òun ò ká tọ Allahu a'lam kó wá padà sípò àmọ́ bọ́ aláìní bíbọ́ aláìní sì rèé oúnjẹ ló gbọ́dọ̀ jẹ́ àìmọ̀wó bọ́ àyàfi ká ló fẹ́ sanwó fún organization tí yóò máa ṣe oúnjẹ fún àwọn èèyàn tó oúnjẹ ló gbọ́dọ̀ jẹ́ oúnjẹ yẹn ó wá lè jẹ oúnjẹ sísè tẹ́ni ni ó jẹ́ ìjòkó kan náà tí ó yòó tí ó tún mú mi jù tàbí kó jẹ́ tútù àmọ́ tí ó bá jẹ́ tútù ó gbọ́dọ̀ jẹ́ mú jù méjì múdù méjì ni yóò gbé fún aláìní tẹ́wọ̀n pé ti ti zakato fitiri múdù mẹ́rin so ti iftar fidia múdù méjì Allahu a'lam subhanallah walhamdulillah inshallah la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk وسلم محمد وعلى اله وصحبه اجمعين سبحانك وبحمدك اشهد السلام عليكم ورحمه